نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يذلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير هدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة <clears throat> وكل بدعة ضلالة وكل ضلالة في النار ثم ما بعد أيها الإخوة والأخوات في الله السلام عليكم ورحمة الله وبركاته adáwọ̀pẹ́ fún ọlọ́wọ́n ọba ọba tí ó wù nínú àánú rẹ̀ tí ó ṣe wá ní mùsùlùmí ọba iná ni adáwọ̀pẹ́ fún abẹ́lọ́wọ́n bá sùhánà wá tààlá kò ṣe àlékún ìmọ̀nà àti ìdúródédé fẹ́ni kọ̀ọ̀kan wa àtọ̀rọ̀ ìkẹ́ àti ìgẹ̀ fún anábíwa muhammad sallallahu alayhi wa sallam ẹni tí ọlọ́wọ́n bá sùhánà wá tààlá ó ṣe ní àánú fún gbogbo ayé ọlọ́ni ọmọ arsalinaka ilà rahmatan lil alamin ire muhammad aran àánú lọ jẹ́ fún gbogbo ayé pátá kìí sànú àwọn fámìlì ẹnìkan àbáwọn aráàlú ẹnìkan àbí fọmọdé àbí fún àgbà nìkan ó lè fara mọ́kà bákan náà ló jáàánú fara nàìjíríà ló jáàánú fún gbogbo ara ayé pátápátá ó lè jẹ́ fọkùnrin bẹ́ẹ̀ ló jẹ́ fóbìnrin bẹ́ẹ̀ ló jẹ́ fọmọdé ló jẹ́ fágbà kódà ànábì jẹ́ aláàánú fẹ́ranko amẹ́yẹ hadith ànábì ti sọ bóò láṣẹ bẹ́ranko lò bóò láṣẹ pa wọ́n nítọ́nà tó yẹ pé ní àánú ní ó máa jẹ́ fún wọn ìkẹ́ ọlọ́run lọ ọlọ́run kó bá nàbí muhammad kó bá wọn ará lé rẹ̀ kó bá wọn sọ̀hábà rẹ̀ kó bá gbogbo wa náà ní àpapọ̀ akíra wa ní ọmọdé wa àti àgbà ọkùnrin wa àti obìnrin onílé àtàlejò bákan náà ni abára wa dúpẹ́ tí ọlọ́run bá sọ̀rọ̀ náà wá tààlà tó tó wàá mọ́rú àwọn èèyàn tí wọ́n ń wárú jòkó báyìí ìjókòó ìmọ̀ akẹ́kọ̀ọ́ ẹ̀sìn ìjókòó ìmọ̀ síra ẹni létí torí pé ní ọmọnìyàn ó nídìí ìsítí gbogbogbà bákan náà ó nídìí bùkátà àgbọ́yé ẹ̀sìn tó yẹ pé ń náà ní oore wa àti ọ̀la wá wà anábíwá muhammad sallallahu alayhi wa sallam onímọ̀ yóò rí de la òbí ìkhairan yóò fa kíhù fìdín gbogbo ẹni tọ́lọ́n bá fẹ́ ṣe lólóríire ajẹ́kó gbọ́ ẹ̀sìn tó wáyé wá sìn yìí kò ní sìn pẹ̀lá ìmọ̀ kan kò ní sìn pẹ̀lú ojú dúdú àwọn bá wa tí wọ́n ṣe agbátẹrù ìjókòó yìí tí gbogbo wa náà lápapọ̀ kọlọ́mà kó ṣe àlékún dáadáa ẹnìkọ̀ọ̀kan wa kó ohun tí a mọ̀ gbéyẹ̀wò ní àṣálẹ̀ yìí gẹ́gẹ́ bí àwọn àlùfáà tí wọ́n darí ìjòkó bí wọ́n ṣe sọ òun náà ni àkọlé kan tí ó lọ báyìí pé ní àtàwòbá tú wáṣòro tó ha ìmọ̀ wáṣòro tó ha àti àwọn mọ́jẹ̀mú tó rọ̀ mọ́ ẹ̀rí pé ní àkọlé yìí nígbàtà fẹ́ gbé jáde ní yorùbá bí lárúbá náà látún sọ ká ó ti túbà jẹ́ pé lára táúbà náà ni wọ́n ti yọ ìyẹn ni ó mú wa tètè tara sàṣà lọ pé kí là ń pè ní àtàwùbá kí là pè ní tutùbá ilé ní nǹkan àkọ́kọ́ mọ́ ń tá àwọn afọ onímọ̀ usul àbíkánà lárúbá a máa pálówé pé ní alìhukumu aláṣẹ in fari'u ń tasọ̀wò rẹ̀ ha àmú ń rẹ̀ yẹ pé ìdájọ́ tó bá fún nǹkan àgbọ́yé tó bá gbọ́ náà wà á fi gbé ìdájọ́ ẹ̀ jáde lágbọ́yé ò bá rinlẹ̀ lórí nǹkan òmìnir pé ìdájọ́ tó fún rinlẹ̀ ni ìyẹn ló fàtẹ́ pé ní ká tó mọ̀ ìdájọ́ agbọ́dọ̀ mọ́ tó ń jẹ́ gan fúnra rẹ̀ àtàwùbá gbólóhùn lárúbáwá ni tó wá láti pinlẹ̀ kan tí a mọ̀ sí táàbà kí lárúbáwá ní táàbà ìyẹn pé ó túbá kí wọ́n lè túmọ̀ táàbà ìyẹn pé rọ́jà à ó yẹ́yìn padà ó padà pé ó ti ń ṣe nǹkan kan lọ tẹ́lẹ̀ wọ́n bá ní táàbà ó wá fi nǹkan òun lẹ̀ ó yẹ́yìn padà kúrò ń bẹ́ẹ̀. ìyẹn náà ni àkọlé yìí ti wá pé àtàwò bá tú ìyẹ́yìn padà eléyìí nínú logan gbogbo nbolóyìn padà sí sọ́yìn padà síbi dáadáa ní àbí kò yẹ́yìn padà síbi dáadáa ṣùgbọ́n nínú ẹ̀sìn tá bá ń fọ̀rọ̀ ẹ̀sìn bára wa sọ̀rọ̀ tó yẹ náà ló àti ẹjọ́ síbi lénìí tàbá gbọ́ kẹ́límọ̀ àtàwòbá ní tó ń báwọn àfẹ́ẹ̀sìn ṣe ṣàlàyé oní ni àtàwòbá tún mi máa síyàtì láàhì tààlà ìlàtọ̀ àtẹ̀ ìyẹn ni pé kéèyàn ṣe rí kúrò ń bi ṣiṣẹ́ lọ́n lọ bí ìmọ̀ tẹ̀lé tọ́lọ́n kéèyàn ṣe kúrò ń bi ṣiṣẹ́ lọ́n lọ bí ìmọ̀ tẹ̀lé tọ́lọ́n ìlà ń pè ní tútúbá ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó ń túbá láyé láti bí definition wà láti pé ní ìtúbá ẹlòmí ò lọ lọ́nà tá a fi ṣàlàyé rẹ̀ yìí ẹlẹ́rẹ́ nìkan kò yẹ pé ní ìdàdúgbòrú ọ̀mùtí ni onísìnẹ́ni ń pa àwọn èèyàn lẹ́kúnjáyé wọ́n lè di àìpẹ́ ẹ̀kàn rí ni tó náà ti wà sọ funfun o lè mọ́ lágogo káàkiri lágbàjáre kí ni ẹmọ̀ tí olóhun ti ṣe òun ti ṣe kí ni òun ti repent òun ti túbá ó túbá bí ò túbá ṣùgbọ́n irú túbá yìí ń kọ́ ìyẹn láfihàn kéèkéèyàn fẹ́ṣẹ̀ lẹ̀ kó lọ bí ìṣe bóyá ń pààyàn lẹ́kúnjayé tẹ́lẹ̀ ní bóyá mú gbó tẹ́lẹ̀ ní ṣùgbọ́n ìgbà tí ó lọ ń túbá táyé ń ká ah, ó ti túbá ó ti repent tó bá rásọ funfun ní ní lọ́rùn ẹ̀ ẹ̀mọ̀ tí ó mọ̀ ṣe ń gbà yóò bá mọ̀ èyí sálọmọ ọlọ́run ibi tó ti kú àti ibi tó bọ́ sí èwo ló lágbára jù ẹlẹ́rìí tó yẹ pé ní oníkan wá dúgbò yìí níbà mọ̀ ṣe wá sí fáwọn èèyàn ẹni ẹ̀túbà ìgbàta igbó lánà mú káàkiri ẹ̀tẹ̀lé wákà lọ kẹ́ẹ̀nẹ́dà fún oníkíní oníwàásí láìkéú ó kúrò ń bí máa sí à níbo lẹ́wọ̀n tó lọ bọ́ sí bí ibi láti rí pé ní kò sí gbogbo ẹni tó túbá tó lòun túbá ló túbá lọ́nà tá a ṣàlàyé fún wa wáyé alimami kọyim rahmatulah alayhi àwọn náà ṣàlàyé lórí ọ̀rọ̀ yìí nínú madariju salikin a ní ìtúbá àtàwùbátù hiyarujú ulabd ilallahi oníkẹ́kẹ́rú kó sẹ́rí lọ bọ́lọ̀ ọba tó dáa kó máa ṣe ń tọ́lọ́hún fẹ́ wà mú fara kọ́tìhì sírọ́tọ̀ mọ̀gdúbì àlẹ́yìn kó yàgò ya kó yà kúrò lójú ọ̀nà àwọn tá a ti bínú sí náà làwọn yẹ̀húdí wàlà dọ́ọ̀lìn àbọ́nà àwọn tó ti sọnù tán sí ń rò páwọn mọ̀nà iná wọn làwọn nà sọ́ra yẹ lọ́tìrí pé ní ẹni tó lóun tún bá ń bí ẹ̀ṣẹ̀ kan ó bá lọ rí àwọn yahudi àti nasọ́ra kò tí ì túbá ìtawà sọ pé kéèyàn túbá kó bá tọ́rọ̀ bá mu zálìkàlà yasul ìlàbí hidayatihi ìlàsírọ́tìl mustaqim eléyìí ò lè dédé ṣẹlẹ̀ àyàfi kọ́lọ̀ ń tọ́yàn sọ́nà tó tọ́ ọ̀nà àwọn ẹni rẹ̀ wàlá tásùlù hidayatuhu ìlàbí tawhid èèyàn wà lè tí ìrọ́nà tó tọ́ mọ́ àfikó jẹ́ alù tawhid eléyìí náà tó jálàyé kan tó yẹ ká gbọ́yé látara wípé ní ọ̀pọ̀lọpọ̀ yóò mọ́ láwọn ti túbá àwọn fi ẹ̀ṣẹ̀ táwọn ń ṣe lẹ̀ ṣùgbọ́n ibi ẹbọ náà náà sì tún wà bóyá tí ló fi lẹ̀ ni ni ò mutí mọ́ ṣùgbọ́n kò sì yé de nǹkan mọ́ra bóyá sì náà ló fi lẹ̀ ni ni ò ṣùgbọ́n ìsì tó ń pa nǹkan tí ń fi ń ṣètùtù fáwọn àlùjẹ̀nú irú túbá yóò tí ì lọ ìpìnlẹ̀ túbá ní pé kéyàn jẹ́ alùtàwhid kó mọ́lọ́n lẹ́yọ kan tó gbogbo ń ta bá ṣe tí ò bá sí tàwhid lórí ọlọ́run ní tẹ́wọ́gbà lọ́wọ́ wa ìyẹn ni ibùn kọ́yìm rahmatullahi alayhi náà fi rinlẹ̀ fún wa ń bí pé ní ìtúbá ò tí ì wáyé àyàfi kọ́ ń fọ́nà mọ̀ èèyàn sọ́nà tó tọ́ ọ̀nà tó tọ́ yóò tí wà lè ṣẹlẹ̀ fún ìyàn àbíkẹ́yàn jẹ́ alùtàwhid ayé pé irú túbà ìta fẹ́ bára sọ ìpín rẹ̀ ní kéyàn jẹ́ ẹni ọlọ́run tó mú ọlọ́run lẹ́yọ kan eléyìí ni ìtumọ̀ ìtúbà ma ní kí ní jẹ́ ká ọ̀nà ní kí a lọ́dọ̀ ọlọ́run nípa wípé ní gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tá ń ṣe àájáwọ́ ń bẹ̀ kan bákan náà láàrin òjíṣẹ́ ọlọ́run ti ṣe anábíwa muhammad sallallahu alayhi wa sallam ìtúbá táwa sọ yìí kí ni ìdájọ́ ká túbá gan yẹn pé ká máa sẹ́rí lọ́dọ̀ ọlọ́run kí ni ìdájọ́ rẹ̀ ṣé wájibù ni àbí mustahab anẹ́sìtì máa ti ń jẹ́ wájib pété yìí ò bá ṣe o èyàn ó jìyà lọ́dọ̀ ọlọ́run àbí mustahab ẹ̀ẹ́ kéèyàn ṣe ló dáa ní ṣùgbọ́n tí ò bá ṣe náà ní jíyà sẹ́rù dájọ́ ẹ̀ní ni àbí mo bá àti èèyàn túbà o àtẹ̀yìn òtúbà dédé ni wọ́n wájú ọlọ́run tábàwò hadith kan tó wà nù tírìmìsì àti bùnùmọ́já tí sheikh albani tí wọ́n hasana rẹ̀ tani hadith yìí fẹsẹ̀ rinlẹ̀ alánàbí sọ̀rọ̀ ọ̀sánlá ń sọ pé kúlùbùnú ádámà kàtọ́ ùn gbogbo ọmọ ànẹ́bí ádámà pátá lẹ́lẹ́ṣẹ̀ kò sẹ́ni tí èrè lẹ́ṣẹ̀ tọ́ bá ti gbọ́ pé gbogbo yẹn lẹ́lẹ́ṣẹ̀ kí wọ́n ní túbá òjẹ́ jẹ̀ mọ́ tí wọ́n bá fẹ́ bọ ara rẹ̀ mọ́ kó nú ẹsẹ̀ ṣé mo fẹ́ ni àbí ó kàn dá tí ò sí èméjì táyà tí kàdísì tẹ́lẹ̀ ọ́ ti mọ̀ pé ní dẹ́dẹ́ ní túbọ̀ ó jẹ́ kẹ́yìn mọ́ bá gbẹ́sẹ̀ yí pàdé ọlọ́run anabi wọn sọ ń parí hadith yẹn pé ní wà khairul khatọ in atawabun nínú àwọn dẹ́sẹ̀dẹ́sẹ̀ àwọn tán lóore jù láwọn tán mọ̀ pé àwọn dẹ́sẹ̀ tí wọ́n sì túbọ̀ lọ́dọ̀ ọlọ́run ibi láti mọ ẹgbẹ́ òun rẹ̀ pé ńgbà tí gbogbo ọmọ ànẹ́bí adam bá jẹ́ lẹ́sẹ̀ èèyàn ti gbọ́dọ̀ lọ gbẹ́sẹ̀ pàdé ọlọ́run ajẹ́ pé dandan ni kí gbogbo ọmọ ànábì ádámà jẹ́ ni tí ó mọ̀ túbá níbi ẹ̀ṣẹ̀ tí wọ́n bá ṣẹ̀ tara ìmọ̀ni tèmi mọ̀ mo wòwò kú mo gbọ́gbọ́ kú gbọ́ bákan náà mo fọwọ́ mi gbégbé kú mo fa bẹ́ẹ̀ mi ṣèṣekúṣe. kánikí máa fún a bèèrè pé ṣe bọ́ tọwọ́ tọ bọ́m̀bí tẹnu bẹ̀rẹ̀ pé yẹn lé kátó rẹ̀ ní tí ó bọ́m̀bẹ̀ kátẹ̀ wàá sọ pé wọ́n a wà pé ìjọ tọkàn sọ́kàn rẹ̀ òróró kúrò ọkàn tèmi lágbára kúrò a bèèrè pé ìjọ ń bọ́ ṣàìtọ́n kẹ́sùtì jù tí wò bá ti ẹ̀rọ ǹjẹ́ sọ mọ jò sí ọlọ́kànlẹ́kọ̀ọ́ kan ibi náà láti rí pé àti dẹdẹ ni ká túbá gbogbo atótó nu wákàtẹ̀ wá lọ́nu ayé alukur'an kẹrin eléyìí ni ó kílẹ̀ ìdájọ́ ń tá ń pè ní tútúbá fún wa ọlọ́run bá sọ́nà wàtá ń sọ fún anúsátù nur ọlọ́run wà túbú ilá lọ ìjẹ̀mí ayé alimuminu ẹ̀yin mumini gbogbo yín pátápátá korogodo ẹ máa túbá lọ́dọ̀ ọlọ́run ẹ máa túbá lọ́dọ̀ ọlọ́run amúrù tọ́lọ̀ ń fún fún wa ń bí tó pa láṣẹ amúrù dandan ni àṣẹ dandan ni pé ẹ gbọ́dọ̀ máa túbá lọ́dọ̀ ọlọ́run là alákún tó fìlè fún kẹ́lẹ́bà jẹ́ni tí ó làwájú ọlọ́run jẹ́mọ́ lókùngbà tí gbogbo afẹ́ là àìpé nínú iṣẹ́ táàfilà tó jẹ́ dandan lórí wa òun náà ní ká mọ́ túbá lọ ọ̀dọ̀ ọlọ́run torí pé ntọ́lọ́n fi parí àyà nu pé tó ẹ pé tòótọ́ ẹ fẹ́ làwọn wájú ọlọ́run ẹ fẹ́ yege ẹ mọ́ túbá lọ ọ̀dọ̀ ọlọ́run. bákan náà tó pa wá láṣẹ báyìí nínú súrátù tahrim ọlọ́ni yá ayú alẹ́dínà ámànù ẹ̀yìn tẹ́ gbọ́lọ́wọ́ bá gbọ́ túbù ilá lọ ìtawọ̀ bàtà nàṣòhà ẹ máa sẹ́rí lọ́ọ̀dọ̀ ọlọ́wọ́ bá yín ẹ máa túbà ẹ máa sẹ́rí lọ́ọ̀dọ̀ ẹ̀ táwọ̀ bàtà nàṣòhà ní ìtúbà tó mọ́ kàngakànga ìtúbà wo ló mọ́ ń yé ìgbà tó lọ́rùn mọ́ kàngakànga ó fi yé pé ìtúbà kan wà tí ò ní mọ́ tí ò bá sì ti mọ́ ọlọ́run ọba ò ní gbà á asa rọ́bùkún anyòká fìrọ̀ ànkùn sẹ́yẹ àtìkùn kọ́lọ́run ọba lè bá àṣàmójúkọ àwọn àṣìṣe yín ẹ tó bá lọ́dọ̀ ọlọ́run bákan náà lọ́n sọ fún aláyè pé mi pé wa àníbù ìlà rọ́bìkún wà á sílìmù là ẹsẹ́ rí lọ́dọ̀ ọlọ́run ọba yín ẹtú bá ń bi àwọn àṣìṣe yín kẹ́ẹ̀sì gbàfà fọ́lọ́wọ́n ọba gbogbo àwọn àṣẹ tọ́lọ́wọ́n bá ń pa wáyìí àṣẹ dandan ni tó jẹ́ pé mùsùlùmí tó fẹ́ rí ọ̀nà ọlọ́wọ́n ọba láyé kó tó di ọjọ́ ọ̀gbẹ́ǹdẹ̀ alkiyama ó wẹ̀yẹ̀ pé tí ó mọ̀ ṣe níṣẹ́ ìtúbá yóò wà níbẹ̀ anábíwá muhammad sallallahu alaihi wasallam náà pa wá láṣẹ nínú hadith wa nu muslim àdísì Abu musa al'ashari rọ̀díàlọ̀ aniu anábi sọ fún wa ní iná ha ọlọ́run ọba yẹ́bùsùtù yádàhù bèlẹ́ìl ọlọ́run ọba ó tẹ ọwọ́ rẹ̀ ọlọ́run ọba lọ́wọ́ ó fi ròyìn ara rẹ̀ nínú alkùrán bákanáà lànàbí ròyìn ẹ̀kọ́ bọ́wọ́ ìṣerí lẹ́nìkan wa ò mọ̀ àti gbọ́dọ̀ wádìí àti gbọ́dọ̀ wá takò bó ló ṣe tẹ́wọ́ yìí àmọ́ ṣùgbọ́n ọgbọ́dọ̀ sọpọ́lọ́ wọn bá tẹ́wọ́ bí láìlì lóru líyẹtúbà mú sí unahar gbogbo ẹni tó ti ṣàṣìṣe lọ́sàn kó lè bá rí túbá ẹni tó túbá lóru pé gbogbo àtiṣe mi tí mo fọ̀sán ṣe ọlọ́mọ́sáà dàmílẹ́rú mọ́sá ìforíjì mi mo sẹ́ríwádọ̀ lọ́n ọba bákanáà wàyẹ́bù tuntun yádáwù bí nahar bákanáà lọ́nà ọba tẹ́wọ́ rẹ̀ lọ́sàn líyẹ tó bá mú sí òǹlẹ́ ìlì kí ẹni tó ń sẹ́sẹ̀ lóru náà lè bá túbá yóò se wá mọ́ lọ́rẹ̀ẹ́ hatta a Shamsu mi magrebi ha títí tí òòrùn fi lọ yọ níbi títí ma ń wọ̀ tí ó sì wọ̀ níbi títí ma ń yọ àdíjì náà tó ń pa pé ìtúbà ibi tó pàtàkì dé kò lásìkò kò sígbà tí èyàn túbá kódà bí irun ṣe pàtàkì tó àwọn àsìkò kan wà tó ọ̀gbọ̀rọ̀ yẹn nẹ́fìlà ń bẹ́ẹ̀ ṣùgbọ́n gbogbo àsìkò lèyẹn gbọ́dọ̀ máa wá tó bá lọ́dọ̀ ọlọ́run ọba torí gbogbo àsìkò lèyẹn ń ṣàṣìṣe ká lè bá a mọ pàtàkì ìmọ̀ wá tó tó bá lọ́dọ̀ ọlọ́run ọba tó dá wa. nígbà táwa ti mọ̀ tó mọ tuntun bá báyìí tá a sì mọ̀ pé ní dandan ló jẹ́ lórí wa tá a bá fẹ́ rí ọ̀nà ọlọ́run ọba ẹ̀ka béèrè ń pa àwọn àhàmìyàtò pàtàkì rẹ̀ wáfàwa ìdùwà àtàǹfààní tó alákọ̀ọ́kọ́ táàfìmọ̀ pé ní ìmọ̀ túbá lọ́dọ̀ ọlọ́run ó ṣe pàtàkì oní ẹni pé àná ìbáàdá tún wà mi ṣe á ìrè láàyè azọ̀jẹ́l ìmọ̀ wa tuntun báyìí ìbáàdá ni ìjọsìn láàfin ṣe ni ọ̀ ní kágara ẹlòmínà pé ayẹ̀ túbá lọ́dọ̀ ọlọ́run bá ní sí mo ṣe lọ́run bá ní akọ́kọ́ ọ̀rọ̀ yẹn gan ẹ̀ṣẹ́ wà ń bẹ́ẹ̀ tó bá ti wá mọ̀ pé ìjọsìn ní nǹkan ó mọ̀ pé ó ṣe àti ó mọ̀ pé ó ṣe ó gbọ́dọ̀ mọ̀ ṣe gbogbo gbà ní torí pé à ń padà bọ̀ wá bẹ́ẹ̀ anábíwá muhammad sallam tọ́lọ̀ ti fi oríjì káwọ́ bó náà ti tún mọ́ wá túbá káìpé fẹ́ṣẹ́ nìkan lèyàn torí ẹ̀wá túbá nìkan ẹ̀ka ọlọ́run ti foríjì àwọn akọ̀yẹ́ káà níbi ṣe mọ́ ṣùgbọ́n àmọ̀ pé nítorí ẹ̀ṣẹ̀ ni at the same time ìjọsìn tún ni yẹ pé tó bá ń wá túbá tó ń sẹ́rí lọ́ọ̀dọ̀ ọlọ́run tó ń fáwọn àṣìṣe rẹ̀ lẹ̀ ọmọ rí ipò tó ga sí wájú ọlọ́wọ́n ọba àǹfààní àkọ́kọ́ ní táwọn pé tútú bá ní tó ṣe pàtàkì ní bákan náà lára pàtàkì ẹ̀ ọlọ́run bá sùfàánà wa tààlà nínú orúkọ rẹ̀ tó náà ni máa ń sọra rẹ̀ lórúkọ onẹ́sì ni máa ń ara rẹ̀ àtúnfin tó bá tún fi sẹ́nu ànẹ́bì pé kó sọ fún wa a sì mọ̀ pé tọ́lọ́n bá ti ròyìn ara rẹ̀ yìí tó dáa ni ọlọ́ni wálé lá ilẹ̀ àsìmá olùsùnà fàdé rúhù bí ha ọlọ́láwọn orúkọ tó dáa jù tó rẹwà ju òun lòun ni ó mọ̀ pé gbogbo tó bá ti jẹ́ orúkọ ọlọ́run kò sí tó dáa tó ti jẹ́ ròyìn ọlọ́run al'imam ibn abi zaidul kairawani nínú mọ̀kọ́dímọ̀túnmọ̀tún risala wọ́n yí ọlọ́run ọba a ni wàlá olè asìmá olè òsìnà wàsífàtù olè lamtasa albi jami sifati alifisalam wa asìmá ihi ta'ala an takuna sifatuhu makhalukọ wa asìmá uhu muhdasa an lórúkọ tó dájú ọlọ́run ọba lónìí ìròyìn ẹ̀ tó dájú ọlọ́run ọba lónìí ọlọ́run bó sì ní yẹ kò ní gbò tí ó mọ̀ ẹjọ́rúkọ rẹ̀ lọ tí ó mọ jẹ́ròyìn ẹ̀ lọ ọmọ ènìyàn oníjọ́ tó bẹ̀rẹ̀ ìròyìn tiẹ̀ ẹ̀ńtà pè ní pírẹ́sìdẹ̀ntì lónìí lẹ́kẹ́ láti bí ọdún mélòó lè pé bẹ́ẹ̀ tó bá sì tó yá yóò tó padà di àfọ́má pírẹ́sìdẹ̀ntì ṣùgbọ́n ìròyìn ọlọ́run bò rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ làwọn orúkọ rẹ̀ rí bẹ́ẹ̀ ọlọ́run tó ń jẹ́ arọ́zák kò sí péjọ tó bẹ̀rẹ̀ sí fún àwọn ọmọ ẹ̀dá lárísìkí ní jẹ́ rọ́zák ó ti ń jẹ kò ní bẹ̀rẹ̀ bọ́lọ̀ ti ń jẹ òṣè ní bẹ̀rẹ̀ bákan náà tó jẹ́ pé aláàkìrù tí ò ní parí bákan náà tí ò bá sáwọ̀ ẹ̀dá tó ń sáré ìsìnkú fún ọlọ́tùmọ̀ jẹ́rọ̀ sáàkù rẹ̀ lọ ní nígbàtọ́nà bó wà ròyìn ara rẹ̀ tí ó sọ́ra ẹ̀ ló kọ nínú tó mú látara táwọ́bà yìí náà sọ́ra ní láti mọ̀ pé nǹkan yìí ṣe pàtàkì ọlọ́run bá fi sọ́ra rẹ̀ ló yẹn pé ọba tí máa fi yẹn ṣe kò ń gẹ kó túbá tí sì máa ń gbà túbá lọ́wọ́ ẹni. ẹni àtàwáàbù yìí ibi tó lọ nífẹ̀ẹ́ rẹ̀ dé kò ń ṣe pé ẹ̀kẹ́ ló sọnu kùránì gan pé ọba tí máa ń gba tútú nígbà táwọn àáfàá oúnjẹ sí ìtọ́jọ́ pé pé àtẹ̀fẹ́ mẹ́yẹ tàwáàbù tó wà nu kùránì wọn lọ́nà mọ́kànlá ni ibi tọ́lọ́n tó wá nífẹ̀ẹ́ tuntun bá sí ó tún ní tó ọba túbá tán òun ó kẹ ọ ní nínú ọ̀nà mọ́kànlá yìí ọ̀nà mẹ́sàn-án ó wá pa àánú pọ̀ mọ́ pé àtàwáàbò rahim ìwọ̀mí àtàwáàbò rahim ìwọ̀mí wa nẹ́kẹ́rẹ́ àtàwáàbò rahim ọba tí mo ń gba tuntun bá tó yẹ kó ọba túbá tán tó bá yọnu sí ẹ rahim yóò tún wá kẹ́ni bákan náà ó tún wá fi ròyìn ara rẹ̀ nínú suratul gáfìr ọlọ́ni kọ́bílù taub gáfìrù zam wà kọ́bílù taub ẹ̀rí ọba tí ma ń forí jini tí sì ma ń gba tutù bá lọ́lọ́wọ́ ọba ó tún ròyìn ara rẹ̀ pé kọ́bílù taub káàrùn obìnrin tí ó sọ pé ní àkọ́dì táàbà ọlọ́run ti forí ji súnmọ̀ yẹ̀ túbò lọ́ọ̀ lẹ́yìn náà kọ́nà lè bá forí kó lè bá gbá tutù bá yín eléyìí náà jẹ́ ká kọ́ ọmọ pàtàkì gbólóhùn ìtúbá kàmọ́wá túbá ọlọ́run bá ń jẹ́ bẹ́ẹ̀ pé àtàwáàbù ọba tí mo gbà tuntun bá bákan náà iná ni pé tí wọ́n náà bá tún wá ní náà gbogbo bẹ́sẹ̀ rẹ bá ṣe pọ̀ tó pé áá ọba tó tọwọ́ sọ àyẹ̀ ń kọ́lá kò padà ní tá ibù fún ìyẹn lọ́nà bá sùpánù wa tààlà ó fi ròyìn ara rẹ̀ ká tó lè bá àmọ́ pàtàkì tútú báyìí pé ó nífẹ̀ẹ́ àwọn tán wá máa ń ṣe ó nífẹ̀ẹ́ àwọn tó yẹ pé gbogbo ògbà náà máa ń ṣẹ́rí sọ́dọ̀ ọlọ́run ọba ọlọ́ni iná lọ́ha yòhìbò tàwàbínà wá yòhìbò mọ́tàtọ̀ hìrín ọlọ́run ọba nífẹ̀ẹ́ àwọn tàwàbíyìn àwọn tán máa ń ṣẹ́rí lọ́ọ̀dọ̀ ọlọ́run ọba tán bá sáṣìṣe tán mọ̀ kọ́ tọ́mọ̀ kọ́lọ̀mù bá sùpánà wá tààlá òun ló lè forí jí ní ẹ̀rí tẹ́yẹn bá ṣẹ̀ ọ́ ni a ọ̀sẹ́ rí pé tọ́ ń ṣe ọlọ́ọ̀bẹ ayé ayé kọ́ làwọn lọ́ọ̀bẹ̀ ọlọ́run bá ná lọ́ọ̀bẹ̀ káwọn ọlọ́run bá ló lè forí jí ní ẹ̀sẹ̀ ẹ̀mí pọ̀ kò sí pé àwọn kan ti bínú sí wọn lọ́ọ̀bẹ̀ wọn lọ fún wọn lẹ́tọ̀ọ́ tí wọn náà lọ́ọ̀ṣẹ̀ tuntun fún wọn rárá ní táwọn ṣe kọ́ ọ̀dọ́ ọlọ́run ọba náà ṣẹ́rí sí i ọlọ́run irú àwọn tó bá ń ṣe lé ọlọ́run bá nífẹ̀ẹ́ wọn púpọ̀ jẹ́mọ́ tá gbọ́ pé èèyàn ṣe ìbáàdà kan ọlọ́run nífẹ̀ẹ́ ìjọsìn ayé pé ní ìbáàdà òun ọlọ́run nífẹ̀ẹ́ òun náà ni ó fi nífẹ̀ẹ́ àwọn tí tí wọ́n ń ṣe ara pàtàkì ìmọ̀ tó bá lọ ọ̀dọ̀ ọlọ́run bá ní bákan náà ló wà nù hadith anábà muhammad sallallahu alayhi wa sallam anabi ni lillahi afrau bitawbati ahdikum bitawbati bitawbati abdin min ahadikum sakata ala barihi ala ba'irihi wa qad adallahu fi ardi falat anabi muhammad sallam ó ní ọlọ́run ọba ń dunnú sí ìtúbá ẹnì kọ̀ọ̀kan yín ní dùnnú tó pọ̀ ní dùnnú tó ń pọ̀ ju ẹnìkan ẹnìkan tó jẹ́ pé ní ó jábọ́ lórí rànkúnmí rẹ̀ sínú ilẹ̀ asálẹ̀ tí ò sí kankan tó ní jẹ́ pé gbogbo ohun tí ó jẹ gbogbo ohun tí ó mu orí rànkúnmí náà ló wà rànkúnmí bá tún lọ kò bá mọ bí ó gbà mọ́ kò mọ bí tó ń lóyà sí ó ń retí pé sóhun ò ní kú báyìí àdùgbò tó wá ń ronú nǹkan yẹn lọ́wọ́ rànkúnmí bá dé ni jẹ̀mọ́ bò nínú ẹni yóò ṣe dùn tó bí kéèyàn ti rò pé ikú dé kọ́lọ́nkán sọ̀nà àbáyọ fún ni ẹgbẹ́rẹ́ ẹni yóò dùn ànábì ni ìdùnnú tọ́lọ ń dùn sẹ́ni tí ń túbá ojú tẹni tó fẹ́ kú lọ tó wá rọ́nà àbáyọ. eléyìí náà fi hàn pé ní ìmọ̀ túbá lọ ọ̀dọ̀ ọlọ́run ìmọ̀ sẹ́rí sọ́dọ̀ ọlọ́run bá tó dá wa nítorí ọba sùfàánà wa ta alá ní tó fẹ́ràn ni tó sì yẹ kí a máa ṣe é.

bóyá ọtí lọ tí mo kọjá àlà ni bóyá sì náà ń tiẹ́ bóyá tẹ́tẹ́ ni bóyá rọ́ ni bóyá rìbá ni kódà yìí tó ti ẹ̀jú gbogbo ẹ̀ lọ ní ṣíríkù bóyá bọ́ ni wọ́n ń ṣe ọlọ́ni láfẹ́kìnná tó lè mìíràn àmọ́tìlá ẹ má jákan bí orí ọlọ́run iná lọ àyẹ́fìrù dùnú bàjẹ́mí à tọ́nù bá forí ẹ̀sẹ̀ jìyàn gbogbo ẹ̀ pátápátápátápátá korogodo ní òfòrí rẹ jiyan kò ní sẹ́kù kankan ẹ mọ̀já kan ìyẹn ló bá tọ́ pé ní nínú wà burúkú òní kéèyàn já kan pé sáwà ilé ráforí jì mọ́ ó wà nù hadith anábì kan tẹ́nìkan wo ẹ̀sẹ̀ tẹ́nìkejì ṣe anábì ni ẹnìyàn wá kígbe pé à ọ̀lẹ́ ráforí jì ọ̀lẹ́ ráforí jì tó sì ń búra bẹ́ẹ̀ Anabi ni ta ní ń fọ́kọ̀ mi búra pé èlé foríjì lágbájá tó bá túbá ń foríjì ká ókè ti ẹ̀ foríjì ìwọ́gẹ mo bá ṣẹ́ jẹ́ ọlọ́run ní òun lòun mọ́ ń gba tútú bá ó sọ́nú bòmí nínú ṣúrọ ní ọwọ́ lẹ́bí wọ́yá fàǹsẹ̀yẹ art òun lọ́ba tí ma ń gbà tó bá lọ́wọ́ àwọn ẹrú rẹ̀ tó bá sì túbá yóò tán tọ́mọ̀ yẹn bá forí jì ẹ́ nílà ó ti tán ó ti tán ó ti tán ẹ̀yìn lọ́tún mọ́ gbọ́ pé à kò tán abálágbájá mo ti forí jì bàbá tàmọ́dọ́ ṣùgbọ́n kò lè dàbí ti tẹ́lẹ̀ mọ́ bóò ni ò ṣe dàbí tẹ́tẹ́lẹ̀ mọ́ torí pé ìjọ́mọ nìyẹn sì ń bẹ lára rẹ̀ káyipówó náà jọ ń parọ́pọ̀ ni ẹlẹ́jọ́ máa sọ̀rọ̀ àwọ̀ òtúndèmí àti ẹ̀pọ̀ mọ́ ṣùgbọ́n èyí tó lọ mo ti bùn mo ti forí jì í ṣùgbọ́n tọ̀dọ̀ ọlọ́run rí bẹ́ẹ̀ o iná ńlá ayẹ́kìfìrù dùnú bàjẹ́ mí à gbogbo ẹ̀ pátápátá tí ò ní ṣẹ́kù kankan lọ́lọ́run forí rẹ̀ jiyàn. bákan náà lọ́n sọ fún ambomi pé ní wàá ní làgà fàárù ọlọ́run tún ló mú bá alága mẹ́ èmi lọ bá aláforíjì lìmọ̀ntàbà fẹ́nìkẹ́ni tó bá tú bá wọ́n sì gbà mí gbọ́ ìyẹn la fi sọ pé ẹni tí ó rí túbá náà gbọdọ̀ gbọ́ lọ́wọ́ bá gbọ́ gbọdọ̀ jẹ́ alutawhid ẹni tó bá túbá tó sì gbà mí gbọ́ wà ámìlà sọ́ọ̀lì ha tó sì jíṣẹ́ súnmọ̀ ìtàdà ẹ̀rí ọlọ́wọ́ bá ní òun lọba tí ó forí jì bákan náà tútú bá tàǹtẹ̀ ń bára wá sọ yìí ìwà àwọn ẹni rẹ ni ìwà àwọn ẹni rẹ ni tábàárí ọlẹ́ni tó ń túbá ara mi pé à ah, ẹni ire nìwọ náà ẹjá fi wáwo èèyàn náà ẹni tó tẹ́ bá ń ṣẹ̀ tó sì ń túbá ẹnìkan yóò ká ó mọ àìdá ó mọ tó ṣe láìdá àwọn bàbá ní tọmọdé bá mẹ́sẹ̀ rẹ̀ lẹ́sẹ̀ kò ní pẹ́ ní orí ìkúnlẹ̀ ó mọ̀ pé tó ṣe ò dá àti lọ́dọ̀ àwọn èèyàn náà mọ̀ pé ká mọ túbá láàrin ara wa ó dá bó làṣẹ wa ní túbá lọ́dọ̀ ọlọ́run ìyẹn lọ́nà wa sọ̀rọ̀ wa tààlà tó fi ń ròyìn àwọn ẹni rẹ̀ nínú kùránù sọ́dọ̀ tó tọ́wà pé ata ibùn alhamidun àwọn ta ibùn tó kọ́ fi bẹ̀rẹ̀ onípe ata ibùn àwọn tán máa ń túbá àwọn ẹni rẹ̀ nu. anabi wa adam aleyhisselam ó ṣẹlọ́n gẹ́gẹ́ bí ìbùlísù náà ṣe ṣẹlọ́n tálókẹ́kọ́ ṣẹlọ́n náà méjèèjì jẹ́mọ́ ìbùlísù ni tí ṣe ṣe wàídí kọ́lá rọ̀bùkàlìl mẹ́láìkàtùs júdù lè adam fasajadu ilá ìbìlísà àbáwà sẹ́kìbárọ̀ àkánà minel kàfìrín pàtọ́lọ ní ẹ̀tẹ̀bá fádámọ́ gbogbo mẹ́lẹ́kà náà ṣe ìbìlísù ṣe ṣaitọ́n oníkan lónìí ṣe àbáwà sẹ́kìbárọ̀ àbá ó kọjá là ó gbẹ́rùgbẹ́rí ó ríra rẹ̀ ọlọ́ni wà mẹ́rin káfìrí ó bá di kẹfẹ́rí káígbóngbà tó ṣẹ̀hún tán ni ó mẹ́sẹ̀ lẹ́sẹ̀ báànú ọlọ́run bá ṣe fẹ̀tọ́ ọlọ́run bó ti forí jì ó bá tó ń kéré ọlọ́run kàlákítà ní mi nárí wá kàlákítà wú mi tí àjẹpọ̀ tí mọ̀ pọ̀ ṣe níbo ní ọ̀sẹ̀ bíbí náà lọ ti nígbà tó ọ̀sẹ̀ èèyàn báyìí tí nǹkan yẹn kí lẹ̀ tán ní á ah, bro alágbàjọ́ ẹ̀kẹ́ ẹ̀bẹ̀ wọn ni ah, kí ni mo wá ṣe é sìn ok mọ̀ bẹ́ẹ̀ àìpọ̀ tí mẹ̀ṣẹ́ lẹ́sẹ̀ káìpẹ́ inú sẹ́ẹ̀lì náà lọ́wà níbo lọ́mọ gbé inú sẹ́ẹ̀lì náà ni ṣùgbọ́n gbà sádámọ̀ wá ṣe tí ẹ ń kọ́ ibi tọ́lọ̀ ní kó mọ́ jẹ igi ṣètọ́nù iná ló darí ẹ̀ síbẹ̀ ló ṣẹ́ ló jẹ́ kánibí ádámọ̀ ṣẹlọ́n kí ládámọ̀ ṣe ọlọ́ni fàtàlákọ̀ ádámù mi rọ́bíhí kẹlìmá ti ń fàtàbà àlè orí kẹlìmá kẹgbà látọ̀dọ̀ ọlọ́run ó túbà lọ́ọ̀dọ̀ ọlọ́run fàtàbà àlè ó sẹ́rí lọ́ọ̀dọ̀ ọlọ́run bí àṣìṣe tó ṣe ọlọ́run sì foríjì kí ni kẹlìmá náà àwọn àfáà ní àyà sọ́ràtò làárọ̀fù ló tú kẹlìmá tádámù sọ́njọ́ náà pé rọ̀bánà zọlámùnà àǹfúsánà wà ń làmùtẹ̀gfìrìlánà wà tẹ̀rẹ̀hámùnà lánàkùn nánà mẹ́rin kọ́sìrín ọlọ́mọba yìí tèmi àti ìyàwó mi ṣe àbòsí ni o a ti mọ̀ pé ń o da ṣe ò dá aṣẹ́ríwádọ̀ rẹ tọ́ ọba foríjì wá ní àwọn náà bẹnu òfò ni bàtádà mọ̀ wílé ìfàtàbà alẹ́ o ó sì rí tuba ìwà dáadáa nu kéèyàn pé ń tóun ṣe ò dá kó sì yẹ ìpadà kó kúrò ń bẹ́ẹ̀ bákan náà ẹjá tó wọ́n àwọn ànábì ọlọ́run bá mi pé

wàdúùdù ọba tó máa ń nífẹ̀ẹ́ àwọn ẹni rẹ̀ lọ́lọ́run ẹsẹ́ rí lọ ọ̀dọ̀ ọlọ́run ọba tẹ́yìn náà lè bá dẹni rẹ̀ kódà níbi wa musa alẹ́ ìsàlám ńgbà tóun náà béèrè pé òun fẹ́ rọ́lọ́run títí ló sún musa débẹ̀ ọlọ́fun ní mùjísà pé kóun mọ bọ́lọ̀ sọ̀rọ̀ direct ìbásọ̀rọ̀ ìlú wa padà wúnyọ́ pé ah bí ẹ kà tiẹ̀ kí n tiẹ̀ kí n rí ọlọ́run àwọn yorùbá náà ní ojú ní kíni ojú lọ́rọ̀ wà tó bá ń báyàn sọ̀rọ̀ ọ́nà kò dàbí kí máa rí ọlọ́ni láǹtàrọ̀ ni nítàtúnbẹ̀ ni ọ̀ lè rí mi láyé ń bí wàláàkí ń dúró ilẹ̀ àlìjábàlì ṣùgbọ́n mọ́ owó òkè fàínì sàkọ́rọ̀ mọ̀kánáhù fasáhù fàtàrọ̀ ni tókè yìí bá lè dúró tí ó ṣẹlẹ̀ ẹ̀sì tókè bá lè dúró ayépọ̀ lè rí minú bẹ́ẹ̀dẹ̀ ni òkè àti musa ta ló tóbi jù <laughs> tí ó sí èméjì òkè tó bá ṣe dédé yẹn ń ròpin òròpá pé yìí lókè náà pẹ̀tà àwọn òkè tó yẹ pé gbogbo àyíkọ́ bá sòwájọ àti ìtókùtà kan bẹ́ẹ̀ falamọ̀tàjálá rọ́bù lìlìjábàl fasọ́ra dákan gbàtọ́ lọ lára òkè òkè rún jégéjégé musa wúra rẹ̀ pé <laughs> ìgbà tó kẹrún báyìí bó lèmi ó tẹ̀ ṣe wá rí فلما تجلى ربه للجبل فصار دكا فخار موسى صعقا كن موسى سي موسى داكو لون غداني فلما افاق وقت موسى واجي قال ربي تبت اليك انت فسون كن موسى سي ó padà lọ́dọ̀ ọlọ́kọ́ ọlọ́run mo túbá níbi tí mo ṣe àwọn ẹni rẹ̀ nù tó bá ti ṣe nǹkan tètè túbá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ló fi kárí gbogbo àwọn ànábì ọlọ́n ó fi wá dórí ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ní ìtò nílẹ̀ nínú ọ̀rọ̀ ànábì ànábì ni yá ayọ́ anas ẹ̀yẹ èèyàn túbú ilà rọ́bìkùn ẹ̀túbà lọ́dọ́ ọlọ́run أستغفر الله وأتوب إليه في كل يوم مئة مرة ẹ̀rẹ́ mi tí mo jáde bí yín gan lóòjọ́ kan ìgbà ọgọ́rùn-ún ní mọ́ wá túbá lọ ọ̀dọ̀ ọlọ́run ọba ìgbà ọgọ́rùn ní mọ́ wá túbá lọ ọlọ́run ọba wọ́n nù rí wáyà pé ìgbà àádọ́rin ti ṣe sẹ́mítì ní máa ń sẹ́rí lọ́ọ̀dọ̀ ọlọ́run ọba anábìtọ́lọ̀ ń ròyìn pé ní iná fatahana aláka fatihamubina liyagfira alaka lọ́wọ́ máa takọ́ dámá mìzánbi kàwá máa ta àkàr anábìtọ́lọ̀ ń lòun ti forí ẹsẹ̀ rẹ̀ jì tó ti ṣe síwájú àti tí ó tún máa ṣe ń wá tún bá nígbà ọgọ́rùn lójoojúmọ́ lọ́ọ̀dọ̀ ọlọ́run ọba ìwọ̀tọ́ garanti pọ̀rí tún bá ń kọ́ anábì tí ó kọ́kọ́ ṣẹ̀ tó bá tiẹ̀ wá sí ọlọ́run tó garanti rẹ̀ pé ó ti foríjì ìwà ń wá foríjì lọ́ọ̀dọ́ náà bá kíkankíkan ìwọ́ sì ń jí ọ̀ ń sùn ọ̀sẹ́rí lọ́ọ̀dọ́ náà bá ọ̀tún pọ̀ sí lẹ́sẹ̀ ní ọtún rẹ̀ ní ṣe wá sí fún ọ ah, sáwá ń ṣe lọ́run bá ní. ẹni pé gimú jìnà sórí yóò bá ní gimú jìnà sórí ìyóò tẹ̀ bá tà níbi ìrìnnà torí pé ìgimú sì tún súnmọ́ rí ọ̀ tí ẹ̀ tẹ́sẹ̀ bàtà rẹ̀ bí lé pé tí ẹ̀ débì kan lára ànẹ́bì ni ní ń wá foríjì ní kíkan kíkan lọ́ọ̀dọ́ ọlọ́run ọba báyìí ìwọ́n sì ń sún ọ̀njí ọ̀njí nú ẹ̀sẹ̀ ọ̀rìn nú ẹ̀sẹ̀ ọ̀tẹ̀rì sínú ẹ̀sẹ̀ ọkẹ̀ sì balẹ̀ ilé ní ọmọ yẹ pé ní agbọ́dọ̀ mọ ẹsẹ́ rí lọ́ọ̀dọ́ ọlọ́run ọba ń gbogbo gbà ìṣẹ́ rí tẹnu torí ìforíjì oríṣiríṣi ni tẹnu wà kóríkọ́kọ́ mọ fẹnu sọ lásán ọ sì tún mọ ṣẹlọ́ọ̀ asẹ́kùrúláwà àtúbù ilé ìkópọ̀ nú ọ̀rọ̀ ẹ abdullahi ibn umar rọ̀dí ọ̀là àníhùmọ́ ó ní tán bá jòkó tànẹ́bí àwọn máa ń kalẹ̀ kátà nẹ́bí ó ṣe asẹ́kùrúlá 100 times táwọn sọ lẹ́nu àwọn ìfikó kẹlẹ́ máa ní máa bá sọ kẹ́kẹ̀dá kó ṣe lọ tó bá tún yára tó padà ṣe ó yẹ pé ní nítànẹ́bí sọ yìí àwọn sọ̀hábà náà tó rí níṣe sí ẹ̀ bí ṣe máa ń ṣe eléyìí fi yé wa pé ní ìwà àforíjì yìí ní tó ṣe pàtàkì ní ìwà àwọn ẹni ọlọ́run bá ní afún alẹ́rí ti anábíwá adam afún alẹ́rí ti anábíwá shuaib bákan náà musa ó fi wá dórí tanábíwá muhammad anábìnà wa pé gbogbo wa pé ẹ̀yin náà ẹ máa túbá lọ́ọ̀dọ́ ọlọ́run ẹ máa ṣẹ́rí lọ́ọ̀dọ́ ọlọ́run ọba kọ́lọ́ọ̀bá sùpánà wàtàlá kò lè bá nífẹ̀ẹ́ nìkọ̀ọ̀kan yín nam nínú pàtàkì àti àǹfààní tátorí ń bí ìmọ̀ wá àforíjì lọ́dọ̀ ọlọ́run ọba yóò jẹ́ kí ìṣesí dá torí pé ẹ̀ṣẹ̀ ìmọ̀ ese mọ́lẹ̀ ní ki kìí jẹ́ na ndi na adua téèyàn bá máa jáwọ́ ń bẹ̀ kó máa sẹ́rí lọ́dọ̀ ọlọ́run ìdọ̀tí ó máa kún dọ̀tí ni anábìá muhammad sallam ó ní tí èèyàn bá ṣẹ̀ wọn kọ́ kankan sí lọ́kàn nǹkan dúdú ìwọ́tọ̀ wá sọ wáìtì nǹkan dúdú stéènì ẹ kí lọ́kàn lè ṣe tẹ́kọ̀ bá ta sí ọ ní aṣọ bóyá òde àkíkọ̀ lọ́wọ́ ní àwédè ìyàwó kí lọ́mọ ní gọ́bẹ̀ wákàkiri kẹrosíìnì o àbí jíkì tó sáré bó ẹ délé náà nígbà kan délé tó lọ́ọ̀fẹ́ káwọn èèyàn rí ẹ lára ìyẹn lè ṣeéṣe ẹlòmíì máa ń jọyàn lójú ó bàbà rárá rẹ jọ kan ara rẹ lọ kan nínú àwọn akọ́lọ́ pé yá kádìmọ̀ lè jísìm káàmù tẹ̀sí ha lè kéde mọ́ tì í ó wá parí orí rẹ pé wà ń tàbí rú lábìlì jásàdì ìsànà ọ̀hún pé ẹ̀mí lọ fi ń jẹ́yàn ní kì sara òjò tẹ́mi ìbá bọ́ pẹ́rẹ́ tó bá ti gbé tí sí ẹni kò báyìí pé lágbájá ò mímọ́ gbogbo ara tó ń gbọ́n lé ẹni ẹ lọ ṣe kí ni ẹ lọ bò mọ́lẹ̀ kò wúlò mọ́ ẹ̀mí yìí bó la wá ṣe níjẹ́ kó máa ṣe lọ òun náà máa ń dọ̀tí o ẹ̀sẹ̀ ń dọ̀tí o téèyàn bá jáwọ́ ń bẹ̀ anábì téèyàn bá kọ́wọ́ sẹ̀ wọ́n kàn nǹkan dídọ̀ ti sí tó bá tú bá tó jáwọ́ ń bẹ̀ wọ́n parẹ́ ẹni tí ò tú bá tó tún sẹ́ńjọ́ mi wọ́n tún kan sí tó tún sẹ́ńjọ́ mi wọ́n tún kan sí bí gbogbo ọkàn rẹ̀ ó sì padà wá di dúdú nu ọkàn rẹ̀ ti dọ́ta nìyẹn ó ti dẹ lẹ́ṣẹ̀ ńlá ànábi ọ̀dà akáyà tó wà nù suratul mutaffifin náà pé bá lè rọ́ọ̀nà àlà kùlúbíhìm máa kánú yẹkìsìbùn àwọn tá a bá sọ̀rọ̀ tán ẹ̀gbọ́n yìí kò sí nǹkan kan tó fà á balirọ́nà alákòlóbì mo ti dí wọn lọ́kàn ní màkánú yẹksibun iṣẹ́ ń ṣe lẹ́ṣẹ̀ tí wọ́n àtúbá kéṣejọ́ kan ló dí ó ń kán sí díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ní kó tó wá dí. bákan náà adínà gbígbà àdúrà mọ́yàn ẹwọ̀rọ̀ tánàbí sọ fún wa nípa arákùnrin kan yùtílù safar agbárọ̀ ash'as onírin àjò ni tára rẹ̀ ti rí rúkùrùkú tẹ́rùkú ti bò ẹmúdù yádẹ́wò ilà sàmà ó tẹ́wọ̀ rẹ̀ sọ́lọ yàrọ́b yàrọ́b yàrọ́b ó ń pọ́lọ́ kíkan kíkan anábí wọ́n sọ pé èèyàn pé ẹmọ́ owó haram ibi títí ń jẹ títí mu haram ni o kò sì túbá ń bẹ́ẹ̀ ọ̀dọ̀ pé tí wọ́n mọ̀ pé nú àdísì ní pé ìwọ́n tó ń jẹ níbi àráàmù tó mú bí àráàmù tó ọ̀túbá ara ń tí ẹsẹ̀ àìtúbà rẹ lè fà fún ẹ kọ jáwọ́ mi tó ń ṣe náà ni pé àdúrà rẹ ò ní gbà wàmọ̀ṣọ́rọ́bù haram ibi títí mú tí mú haramu ni wàmọ̀lìbásù haram aṣọ tó wọ̀ sọ́rùn gan níbo ló ti rí ọ̀nà haramu ni anábì ni fagúsíyá fil haram òun gan gbogbo ó tẹ̀rí sínú ìwọ̀ ó tẹ̀lé sínú tọ́lọ̀ bò fẹ́ kò sì jáwọ́ ń bẹ̀ fáìnà yìí sàjábùlà mo lọ́nà sí fẹ́ gbàdúrà rẹ níbẹ̀ káípẹ́ nìkan ló ń se nǹkan èèwọ̀ báyìí ló se ń tọ́lọ̀ fẹ́ tí ò jáwọ́ ń yóò mọ jìyà rẹ̀ ọ̀rọ̀ ẹ̀ ní lójútùú káípẹ́ dílé kan ni tí wọ́n ti tó mọ bá wọn fi hàn ọmọ bá wọn fi ra káípẹ́ nù lúwa ńkọ́ gbogbo ó dojúrú náà ni ẹ máa dẹrù rẹ nìkan lérí pé òun ni ò ṣe dáa bẹ́ẹ̀ ká tún mélòmíì wá bẹ́ẹ̀ bá mọ̀ ọ̀yàn wá ló gbagba ibìkan náà ni ó máa jẹ́ o ọlọ́ni iná lọ́ha láyò gá yorùn máa bì kọ́mí hátà yògá yorùn máa bì àǹfọ̀sìn ọlọ́run bò ní yí tí ń bá yín fínra padà àfi kẹ́yìn náà yíra yín padà kẹ́ túnra yín ṣe ni ọ̀nà òlà tó ra ṣe jẹ̀mọ́ náà ní ká túbà lọ́dọ̀ ọlọ́run ká sẹ́rí lọ́dọ̀ ọlọ́run ọba ọlọ́run bá sùn wá náà fún wa nínú súrátù hood ìyá àyà kẹta ọlọ́niwà yín ní sẹ́kìfìrù rọ́bàkùn ọlọ́ni tẹ́ ẹ bá lè wá foríjì lọ́ọ̀dọ̀ ọlọ́run ọba yín túmọ̀ túbú ilé yìí ẹ wá jáwọ́ mi gbogbo ohun tẹ́ ẹ ń ṣe láìda ẹ túbà lọ́ọ̀dọ̀ ọlọ́run ẹ sì ní lọ́kàn pé ẹ̀ ní í ṣe mọ́ ẹni tó mutí lóhun ò mu mọ́ ẹni tí ń jalè lóhun ò jà mọ́ ẹni tí ò kírun déédé ó ní láti sin lọ́hun mọ́ kí déédé ẹni tí ń ṣòbí rẹ̀ lóhun ò sẹ́ mọ́ ẹni tí ń parọ́ tí ń yíwé lóhun òyí mọ́ oníṣẹ́ ọwọ́ lóhun ó dúó déédé ọlọ́ni tẹ́ bá sẹ́rí lọ́dọ̀ ọlọ́run báyìí yóò mọ̀ tí ẹkùn mọ̀tá àni hasana ọlọ́ni ó fún iní gbádùn ẹ̀rí àti wọn kí ní tàbẹ́kì nǹkan kí láṣẹ ẹ sọ̀rọ̀ ẹgbọ́n tó lọ sọ ni yùmọ̀ tí òkun mọ̀tá àdọ́bá ní ìyẹta mọ́túrù ẹ mọ̀ gbádùn nù mọ̀tá àní hasan olóòtú ní gbádùn lásán o ìgbádùn tó tún dá ẹ rí jọ́sìn ṣe ẹ mọ̀ lóná ẹ romi lò ọ̀nà ó da ilé ìwòsàn yín ó da ó da àbí ó da ṣùgbọ́n ni ó ṣe jáwọ́ ẹ̀sẹ̀ tí ń ṣẹ̀ ni e gbádùn ìlà ajálẹ̀ musamman lómìnira bóyá tọ̀run náà sọ náà ọlọ́ni tí dídígbà tẹ́ lò láyé torí pé tọ̀run ò ní ìpẹ̀kun àtayé ilẹ̀ ti mọ̀ gbádùn lọ ti kún làdì fadilin fadela gbogbo ẹni tó ní ayé ọlá ipò lára náà gbé ipò rẹ̀ lé lọ́wọ́ padà yóò mọ̀ gbádùn wà ń tàwa láwọn tẹ́ bá ni ẹ̀ ń ẹ̀ ń waṣọ ká sọ ẹ̀ ń parọ́ ẹ̀ ń jẹ rìbá ẹ̀ kírun déédéé ọlọ́run ní tó bá pẹ́ ẹgbẹ́ rùgbọ́n rí bẹ́ẹ̀ fa inni àkáfọ̀ àléékún azábáyọ́ mi kẹ̀bí rẹ̀ mo le fún o lọ́jọ́ tó lágbára lọ́jọ́ tó tóbi náà lọ́jọ́ gbéǹde alkiyama bákan náà lọ́n sọ fún wa nínú súra ngbàtí kanú ànábì ń sọ fáwọn ìjọ rẹ̀ pé yakom ẹ̀yin ìjọ mi istekfiru rọ́bàkùn ẹ wá foríjì lọ́dọ̀ ọlọ́run ọba wà túbù ilé ìhí bákan náà ẹ jáwọ́ ń bi àwọn àṣìṣe yín yùrìsílì sàmà àlékún mìdírọ́rọ́ òjò kí ó máa rọ̀ sí yín láti sánmà àyípé kójò máa rọ̀ kí nǹkan ìgbín máa wù iná wà lábẹ́ ká túbá gẹ́bà nàbí lóhùn náà ṣe sọ fáwọn ìjọ rẹ̀ pé wà kó lè tó sẹ́gì fèrò rọ́bá kún ìnáwó ká na gọ̀fárọ̀ yúrí sí lè sàmá alẹ́ ikún mídì rọrọ ọlọ́run òjò kẹfún yín wàyí mu dídì kún bí amúwálì wà bà ní bí gbogbo bá ti ẹ̀gbọ́n mi àtàgbọ́ amúwálì nígbà tí yẹn bá ń túbá kí ni yóò mọ́ yóò lówó tabua tó bá túbá tó ń ṣẹ̀ lọ àtijọ́ àti mú nira náà ni o ẹ̀rí pé kátúbá sáǹfàní kún àǹfàní pọ́ gbẹ̀sán lọ́dọ̀ ọlọ́run káǹfàní pọ́lọ nífẹ̀ẹ́ rẹ̀ ọlọ́run tó jẹ́ kí gbèsè ayé ẹ̀rọrùn wáyé mú dídì kún bí amúwálé wọn bà ní ọlọ́run tó fún iláwọn ọmọ tó lálùbáríkà wáyé jẹ́ alákun jànàtí wáyé jẹ́ yóò jáde lálùbáríkà àgbẹ̀gan tí bá ń túbá yóò mọ̀ pé tó ń gbìn ó yàtọ̀ arínú àwọn àfáà sálàf wọ́n ní tẹ́sẹ̀ bá pọ̀ nínú ìlú wọ́n tẹ́sẹ̀ bá pọ̀ nínú ìlú yóò àfẹ́ẹ̀tì nǹkan tó bá ń gbìn lásìkò kò ní tóbi mọ́ ẹni ẹ wá ń sọ nínú àwọn àfáà sálàf pé wọ́n sọ fún àwọn nínú ìtàn pé bí nǹkan oko kan lápẹjọ káfíṣù sàkójú ẹ pé bí ṣe máa ń tóbi ń jọ ọpọlọ tóbi máa ń sìn àṣẹṣẹ àwọn ló èpé bí màálù tẹ́ ń tóbi ń gbà ń kọ́ ló ń tóbi máa ń sìn kẹlẹ̀ máa pé ẹ̀sẹ̀ máa àfẹ́tì àwọn nǹkan wọ̀nyí náà a sì rí náà àwọn ẹni ìṣíwájú tìlú dàrú táwọn èèyàn lọ ń bọ́ lórí wọn pé káyọ̀ mọ́ lọ bá president àbí gọ́fúnọ̀ pé ìlú rí bákanbákan ètò lọ sọ fún wọn náà ni wọ́n wá sọ fún àlífà tó yan gọ́fúnọ̀ yẹn síbẹ̀ pé ìlú wá rí bákan o ìlú yìí ń dàrú o nǹkan báyìí ṣẹlẹ̀ o kí lẹ́ kí kàlífà ṣe wọ́n ni àwọn ẹ̀kan kan chẹ́ǹjì ẹ̀ kan pààrọ̀ ẹ̀kan mú mi wá lẹ́tọ̀ tán mú dọ́dọ̀ àlífà wọn kàn ra kọ ó kàn kọ fíìlì tiẹ̀ lé lórí pé ní kàmá takúnú ìwà ńlá alẹ́ ikùn bẹ́ẹ̀ bá ṣe rí náà ní kíni olórí yín ó rí kí lẹ́mọ̀ tó lórí yẹn sọ fún ẹ lọ túbọ̀ ẹ lọ túnra yín ṣe ẹ̀rí pé tẹ́ bá dáńsẹ̀ olórí yín náà ṣe kíni inú da ẹ̀tọ́ yóò dọwọ́ yín ó fi hàn pé ní ìmọ̀ jáwọ́ ń bí ẹ̀ṣẹ̀ yóò jẹ́ kárí gbèsè ayé dáadáa lò yóò jẹ́ kí èyàn láti bọ̀ tán dáadáa bákan nínú nítọ́tún wà ń bi kí èyàn jáwọ́ ń bí ẹ̀ṣẹ̀ ni pé a máa sọ ẹni mímọ́ a tó mọ́ níwájú ọlọ́run Ni sunan ibn maja anabi ni ataibu mina zambi ẹni tó bá tú bá níbi ẹ̀ṣẹ̀ tó ti ṣẹ̀ ó ti jalè rí ni ó ti mutí ni ó ti ṣèṣìná rí ni kàmálà zambaláwù gẹ́bí ẹni tí ó ṣẹ̀ náà ni ẹ̀wò retí ìsìláàmù fún wa tọ́nìkan bá ṣe ẹ̀ṣẹ̀ sílùú ta wà tẹ́ṣẹ̀ yíyàn táwọn èèyàn mọ́ kódà kó se ìtìrọ́fù pòun túbá wọ́n fi sẹ́wọ̀n ni àwọn fi sẹ́wọ̀n ni ẹ̀kó ló ń túbá kó ti wá mọ̀ wùwárí lẹ́yìn ìgbà jẹ́mọ́ tó bá dọ̀la ọkàn rí pósítà ni kí ló fẹ́ dùn ó fẹ́ dùn gọ́fúnà ìtẹ́tì ẹ̀yí ti ṣe kí ni ó ti bàjẹ́ lu yìí kò sí tó lè fi fọ́mọ́ subhanallah ṣùgbọ́n nínú islam kò rí bẹ́ẹ̀ o tẹ́ bá ṣẹ́ tó ju bẹ́ẹ̀ lọ tó bá lọ ń túbá títúbà rẹ̀ sì mọ́ òun àtẹni tó wà mẹ́tẹ́lẹ̀ ẹjọ́ ní kíní ẹjọ́ mọ́ bákan náà káwọn tó ṣẹlẹ̀ lógún ud tó yẹ pé ní ọlọ́run ní àwọn kèfèrí padà bá àwọn mùsùlùmí ibẹ̀ ni hamza kú sí ibẹ̀ ni musa abubu ní ọmọ kú sí bẹ́ẹ̀ ni àwọn akọni akọni náà mùsùlùmí tán lọ bí sẹ́mìtì ta ló darí ogun yìí jẹ̀mọ́ khalid bin walid òun ló darí ogun yìí fáwọn kèfèrí tó sì fi pa àwọn mùsùlùmí lọ rẹ̀rẹ̀ báyìí tọ́ba ń sọ̀rọ̀ akọni nínú islam lẹ́ni ká látún máa sọ khalid ibn walid nígbà tó ti túbá gbogbo tó ti yẹn ti lọ àwọn amúsà tó sì kú sábà bí rẹ̀ òun ló fàtà fi kún gbà wọn torí pé ó wà náà kẹfẹ́rí òun ló darí ogun kẹfẹ́rí ńjọ́ náà gbà tó sì túbá títúbá rẹ̀ dà kódà anábì tó ń fi ṣáájú ni ní túbá ara àǹfààní ẹlòmí ò fẹ́ tó bá wọn lẹ́yìn pé ó kàn kú ti bàjẹ́ láwùjọ ẹkù ti mọ̀ lálẹ́ ìdá tó bá tú bá bàbásàn ìgò lọ jẹ́ ni ọlọ́ya lọ jẹ́ ni ọba tálá ni ẹni tó ń gbowó lẹ ni ẹni tó ń fi àjà àwọn èèyàn lọ́nà tí ò tẹnu tó bá tútú bá tútú bá ẹ bá dáa kódà wọn gbọdọ̀ fi bú ẹ arábìnrin tó wá bá nàbí wa muhammad sallam tó lóun ṣe sì náà ìmọ̀ ní sì gbé ẹ̀pẹ́ nínú kọ̀ndíṣẹ̀ tútú bá tó bá ti mọ́ fúnra rẹ̀ tó sì jáwọ́ mẹ́ ó ti tán ṣùgbọ́n tó ti bẹ́ ní ṣe mọ́ pé àwọn ò ṣe mọ́ ó sì tún padà wá fira rẹ̀ lẹ̀ fanabi aláàbí gbọ́dọ̀ anábì ń bí pé àbó ọmọ tó ń sọ ni kó sáfi sọ fóun ò ṣe ó sá takú náà kú anábì sí la umaru wa ń bí oyin anábì pé a ah, ó ṣe é sí ná òun kírun sí la anábì wa ń sọ fún umaru pé làkọ̀dì táàbàtì táòbàtà ni arábìnrin ti túbá ní túbá kan ó ti já wọn bí ẹ̀ṣẹ̀ yìí tó sì mọ́ dọ́dọ̀ ọlọ́run bẹ́ẹ̀ làwòtábàá sàbùrúnà min alìlì mẹ́dínà táwọn sẹ́mìtì bá túrú túbá yìí nílùú mẹ́dínà láwàsá àti ìyẹn pé ìtúbá ti tó táwọn sẹ́mìtì ó nìkan ibi tó ti mọ́dé ìtumọ̀ pé ẹkọ́dẹ̀ ẹgbọ́dọ̀ fi bú mọ́ ìyẹn ló bá tẹ́ pé gbogbo àwọn tí wọ́n pẹ́ ká tó gba ìsìláàmù nínú sàábà ìgbà tán náà padà gbà kò sí ẹni tó tó àìwọ́ tó yẹ pé wọ́n gbógun tì wá ń jọ́ sí kan tó gbà àwọn sọ pé ẹni tí ń ṣe bídíà lónìí tó ń lọ bá jáwọ́ mẹ́ ó ti do ní súnà ní kódà ọ̀rọ̀ bíbú pé à ìwọ́n náà mọ̀ tí a dára wá sí ẹ̀bẹ́ ilẹ̀ mọ́ ṣe mọ́lúdì lórí ta ó gbọ́dọ̀ fi bú torípé ẹni tó ní tó dá ó ti gbá lẹ́rú tí wò bá sọ́ra gan ìwọ̀n wà tún mọ́ tàtàrà rẹ̀ dẹ́ṣẹ̀ islam pé islam yáàdì mọ̀ mọ́ kọ̀bìlà gbogbo tó ti ṣíwájú kéèyàn islam tó bá ti fílẹ̀ pẹ́rẹ́ ẹni ah, kọ́ fún mọ́ ó ti gba ìsìláàmù náà tó sì ṣe ìsìláàmù tó náà tó dá bákan náà sọ pé ní wàtáwò bá tú táàdìmọ̀ máa kọ̀bùlà ha gbogbo tuntun bá tẹ́yàn bá tuntun bá lọ́nà tó dá gbogbo tẹ́yàn ṣe kó tó síwájú kó tó síwájú tó síwájú tuntun bá wọn lọ ti forí rẹ̀ jìn anábì ní alukóra ìlọ́kọ̀ wà mọ̀ ń táàbá ìlàmọ̀ntàbà wà ámànà ọlọ́nsọ àwọn gbáǹkọ́ gbẹ̀ẹ́sẹ̀ táyẹn bá ti ṣe ọlọ́lẹ́ntà lè forí jì ní pé mọ̀ntàbà wà ámànà wà ámìlà ámàlà ń sọ́ọ̀lì ha ọlọ́nà tó bá túbá tó sì nígbàgbọ́ káàmọ̀ kí èsọ́rọ̀ gbàgbọ́ tá ń sọ kébí ọ̀rọ̀ ibùnú kọ́ yìí mú tàbí tó sì ṣiṣẹ́ rẹ̀ fáwọlá ìka yorùbá dìlọ lọ òṣèyí àti muhassanat ẹtùmọ̀ orí tọ́lọ̀ ń dá yẹn gbogbo ṣẹ́ tó wá ti ṣe láburú tẹ́lẹ̀ ń gbogbo tó ṣe ń dáadáa nígbàtí ò tí di mùsùlùmí ṣùgbọ́n wà tó ti túbá pọ́n ọlọ́ni wà mọ́mọ́ náà àǹtókòbá lamínú nàfàkọ́tùmù ilà anáhùn káfàrú bìlá wàbìlì yẹ́wò mìlá ààfẹ́ ọlọ́ni gbogbo kẹfẹ́rí gbogbo tó bá ṣe tán náà àní san wọ́n lẹ́sàn torí pé ọ̀gbọ́n lọ́wọ́ bá gbọ́ awárí kẹfẹ́rí kan òun náà náà nǹkan sójú ọ̀nà tó lọ́n táwẹ̀ bá dé ó gbà wẹ̀rọ ó lámọ̀ náà ọmọ báyà tọ́jú nǹkan só ní ládájẹ̀ mọ́ ẹ sọ̀rọ̀ ilé ògbọ̀dọ̀ pamọ́ sáwàtà gbọ́ nǹkan yé kò ní ládá torí pé kúfúrù ní inú kẹfẹ́rí ló wà ó kẹwàá ronújọ́ kẹfẹ́ ìsìláàmù tó ti ẹ̀ ń pọ̀ òun sí yìí kó ń gbà ló bá gbà ọlọ́ni ìwòlá ìka yorùbá dìlò lọ́ọ̀sẹ̀ yìí á ti gbogbo tẹ́sẹ̀ ń gbà ìmọ̀kan tí ò dáhùn ọlọ́sì sọ dídáadáa mọ́ wọn lọ́wọ́ ìyẹn pé gbogbo tó ṣe tó dáa nígbà tí wọ́n wà nínú ẹ̀ṣẹ̀ ẹni tó jẹ́ mùsùlùmí náà tó ṣàìdá ọlọ́sọ̀dẹ nire ìyẹn pé ní ìmọ̀ túbá lọ́dọ́lọ́ ìmọ̀ ń fọ ní mọ́kúrònú ẹ̀ṣẹ̀ ni lọ́nà sọ fún wa pé ní túbú ìlàláyí táwọn bá ta nà sóha ẹtúbá lọ́dọ́lọ́ ìtúbá tó mọ́ àsárọ́ bùkún ayùkáfíra ànkùn sẹ́yẹ àtìkùn kọ́lọ̀ lè bá fi orí ẹ̀ṣẹ̀ yín jì yín kó lè bá fọ yín mọ́ kó lè bá sàmójúkò fún yín wọ́n yìí kílákùn jannatin tẹ́jìrì mi tàhtí àlàní ẹ̀rí kó lè bá fi yín sínú àlùjẹ́nà ara àǹfààní tuntun bá ní àwọn àǹfààní yìí pọ̀ ṣùgbọ́n gẹ́gẹ́ bí àsìkò káyára sàṣà lọ bí kọ̀ǹdíṣàn tó wá dé eléyìí ṣe pàtàkì ó ṣe pàtàkì tábà ní ká túbá ó ní ṣùrùt gbogbo òjọsìn tábà ní àṣẹ ló ní yóò wò òjọsìn ni kò ní wo kọ̀ǹdíṣẹ̀ tó dé ẹni akírun ẹni akírun náà níbo ló ṣe yẹ káàkì kò ní béèrè ẹ̀ àsìkò tó kò tó ń kírun lọ náà nu kí náà wà jìbáàtì kí ẹni ayọ̀sàká ẹlòmíì gbọ́ládá tó wà ń bẹ̀ ó lọ kí owó rẹ̀ mọ́lẹ̀ sówó ìtí wọ́n ní sọ́ọ̀bù ṣé haúlù ti kọjá lórí ẹ̀kọ́ mọ́ èèlò láàyọ̀ kò yọ ẹ́sà ni ayọ̀ sàkání rárá agbọ́dọ̀ mọ ṣùrùd kọ̀ǹdíṣẹ̀ tó de nǹkan bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ tá ń sọ̀rọ̀ bá wí látẹ̀kẹ́ yìí ó ní àwọn mọ́jẹ̀mú ẹni pé ní àwọn elétò kọ́nàkó bá ṣàlékún dáadáa wọn wọn mú tọ́pìkì tó dáa pọ́n ní àtàwọ́ bá ìtúbá gbogbo tó ń gbọ́ látẹ̀kan tútú bá nu ẹ̀ kọ́ wá gọ́kẹ́ ah, àti tuntun bá dá wá gbọ́n tó tún wà ń bẹ́ o wà ṣùrù tó wà pẹ̀lú àwọn mọ́jẹ̀mú ó o kọ́ ẹ̀ pé ní ẹlòmí tó lóun túbá ń dami sínú kíni apẹ̀rẹ̀ ni bí túbá yorùbá ọgbọ́ asẹ̀fúlá asẹ̀fúlá kọ́lọ̀ kó forí jì mí fọ́rọ̀ tí mo fẹ́ sọ yìí o ṣe é pé ẹni tí ó túbá nu kọ́ndíṣẹ̀ ni ọdì gbọ́dọ̀ jáwọ́ ibẹ̀ náà lọ tuntun látara pé àìgbọ́ condition tuntun báyé ó fẹ́ ṣẹ̀ ọkọ̀ wá foríjì ọ̀tọ́ wá ń kọ̀ntínú bí ẹ̀ṣẹ̀ ǹjẹ́ ni tó bá fẹ́ wà tó bá yóò mọ ẹ̀ṣẹ̀ lọ ní ẹ̀rí pé tùmọ̀ ta fún túbá nù pé káṣẹ́ rí kó ń bí ẹ̀ṣẹ̀ lọ bí ìtẹ̀lé tọ́lọ́n àkọ́kọ́ nínú kọ̀ǹdíṣàn tuntun bá òun náà ni kéyàn ní àlè ìkìláàsù kéyàn wà sincere kó ní sincerity lórí ìtúbá tó lòun fẹ́ túbá kó ṣe ń torí tọ́lọ́n kọ́kẹ́ mọ́ ń bẹ̀ ẹ̀rí ẹlòmíì kírun wọ́n ní ohun ti túbá ń sìn ó mọ̀ kírun àwọnú àníyàn rẹ̀ bóyá ń fà ní kan bẹ fún ẹ̀tọ́ ń ṣe kíní tí wọ́n ń kírun lásìkò ní ẹlòmíì kẹ́kọ̀ọ́ ẹ̀sìn kẹwàálùkọ̀ wọ́n gbọ́ pé bóyá ń fà ní jáde ó wà lóhun túbá nítorí àǹfààní ó mẹ́ pé táǹfààní ń bá lọ tán yóò ṣe kí ni yóò tó padà sílé padà ẹ̀rí a kò ní iṣẹ́ nìkan tó bá ti ń súnmọ́ brothers àbí tó bá ń rálí kó mọ̀lẹ́ rájíà ah, ok àwọn náà mọ̀ra àwọn lọ alukọ̀yìn ọjọ́ tó bá rájíà tán kọ́ kò tún níwá mọ́ ètú báyìí ṣe tọ́lọ́n ìtúbà àtànù mùnáfikínú tọ́lọ̀ ròyìn pé yòkàdì únà lọ́ha wọ́lẹ̀bí na ámànù wọ́n ń tan ọlọ́run ni wọ́n ń tan àwọn mùmìnì ni ọlọ́run ni wà máa yà kẹ̀dà únà ilà àǹfùsàhùn kò sẹ́nìkan ò lè tan ọlọ́run ìwọ́ tọ́lọ́ o tó sì túbá ń ni ara ẹ̀ ló ń tàn tó gbogbo ìjọ́sìn tábà ṣe agbọ́dọ̀ ṣe nítorí tọ́lọ́run ẹlòmí ló ń tún bá ń bí ọtí kò lówó mọ́ ni o tó bá tún rí owó ń sì yóò ṣe kí ni yóò tún kọ̀ntínú ẹlòmí ló ń tún bá ń bí ìsìnná bóyá golórí àló ti kó o yóò tún padà síbẹ̀ irú èyí ìtúbá yóò wà sincerity ò sí ń bẹ̀ ọmọ ìjẹ́ nítorí tọ́lọ́n torí gbogbo òjọsìn tá a bá ṣe a ṣe nítorí tọ́lọ́n ọlọ́ni omirú ìlàlẹ̀ àbúdọ̀ lọ́ha ọlọ́nlá àpáyín láti nkankan ju kẹwàá sí lọ́n lọ ìgbọ́tẹ̀ bá ń sin náà yẹn mo kò lè sí iná láùdín ẹ gbọ́dọ̀ ṣe nítorí ìtọ́lọ́ nìkan ìsin lọ́wọ́ yín torí ìtọ́lọ́ nìkan ló gbọ́dọ̀ jẹ́ gbọ́dọ̀ pé torí àǹfààní kan tó ń wá ẹ̀rí kan ní àǹfààní torí ẹ̀ lọ fi ṣe nǹkan ìjọsìn àǹfààní táyé ọlọ́run ní tẹ́wọ́ gbà èèyàn gbọ́dọ̀ túbá torí ìtọ́lọ́run kó má jẹ́ nítorí ìtẹ̀yàn kó má jẹ́ nítorí ọ̀rọ̀ ayé kan kó má jẹ́ nítorí ọ̀rọ̀ ọkọ̀ ní àá ah, ah. àwọn bàbá náà mọ̀ tí wọ́n á à bá a ṣe rí nu o ẹ bá rí mọ́ṣáláṣí ìgbà tí ó dòṣù méjì báyìí ẹ bá tó ní ẹranjú lórí ògiri ó lè pósítà ó fẹ́ jẹ káńsẹ́lọ̀ àti nítorí mọ́ṣáláṣí tí wọ́n á <laughs> àkọ́kọ́ ni ẹlẹ́ẹ̀kejì nínú kọndíṣàn tuntun bá alìkìláàrù anìlìmọ̀ásí wọ́zùnà èyàn gbọ́dọ̀ jáwọ́ ń bí ẹ̀ṣẹ̀ téèyàn ń ṣe èyàn gbọ́dọ̀ jáwọ́ ń bí ẹ̀ṣẹ̀ téèyàn ń ṣe yóò láníyàn pé òun ṣe wà ní ọkàn rẹ̀ ìyẹn ló fàtọ́ yẹ pé ní ìgbàtí ọlọ́run subhanahu wa ta'ala sọ fún àṣọ àbà pé ní yáyọ lẹ́bínà àmànù ẹ̀yìn mùmìnì ìnàlẹ̀kámùrọ̀ wàlmẹ́sìr wàlànsọ́bù wàlàsílám rígísùn mi ní amẹ́lì ṣètọ́n ọtí àti gbogbo àwọn àtàtẹ́tẹ́ àwọn fìǹkan mú jẹ síwájú ọlọ́run gbogbo ẹ̀ ìdọ̀tí ni iṣẹ́ èṣù ni ríjìsùn mi ní amẹ́lì ṣe ìtọ́ni fàjítẹ́nibú ẹ jìnà sí làálàkún tó fìlìhún kẹ́lẹ́ bá jèrè inama yuridu shaitan an yuki abainakum al'adawatu wal baghdha fil khamr wal maisir wa yasuddakum an dhikri llahi wa ani salat torí pé nte su fe te ba ìtẹ́sù fẹ́ òní pé kẹ́ mọ́ lọ sí lọ́n ayé alùkọ́lá ni wá parẹ́ pé falẹ́ antomuntaun sẹ́ ní jáwọ́ ní asọ̀ábánu ẹni asọ̀ábá yí kálukú ń kígbe bọ́sẹ̀ ń gbáyà pé ìntàháìnà ìntàháìnà aṣekíní ajáwọ́ ajáwọ́ ìwọ́n tí wọ́n náà lọ jáwọ́ kèrèǹgbé ọtí wà ní iwájú rẹ̀ báyìí ti mú lọ́wọ́ tí wọ́n bá tẹ̀ fẹ́ jáwọ́ ní ẹ̀dàkùn ọmọ tó ní iná ọmọ kékí ní yóò dà bọ̀tí yí tí ẹ bá ti bùkà àbíkọ́ lọ jáwọ́ láàrin ìyẹn <laughs> ṣùgbọ́n ìmí lọ ní mú wọlé mọ́ ìyẹn ọ sì parí ẹ̀ ẹlẹ́ni tó ń gbé kálukú ń dánú ẹ ń sọ lẹ́nu pé ìntàáyé náà án sì implement ẹ̀ níkíní ní tara án sì ń dànù bẹ́ alìkílá èyẹ gbọ́dọ̀ jáwọ́ níbi ẹ̀ṣẹ̀ tẹ́yàn ń ṣẹ̀ tí ó da ìyẹn gbọ́dọ̀ léyìn ò ṣe mọ́ gẹ́gẹ́ bí àwọn sọ̀hábà tí a sọ̀rọ̀ wọn fún wa ẹ̀rí ṣùgbọ́n tẹ́yàn bá jáwọ́ tó lóhun òun ti túbá ìtúbá rẹ̀ ò tí lọ bákan náà anádàmú alamafa ọgbọ́dọ̀ kábàámọ̀ lórí ìyí tó ti ṣe síwájú anábà mọ́sà sálám wọ́n ni anádàmú taubatu ìmọ̀ kábàámọ̀ tauba ara mi pé yẹn túbá ni èyàn sẹ́rí lọ́dọ̀ náà bá ni ìwọ́n tọ́ ti mutí rí ọ̀nà tán mutí omi ti fẹ́ lè máa bọ́ lójú rẹ̀ tí wọ́n náà tún rántí ìtọ́ ti mú rí ìwọ́n ń de nǹkan mọ́ra tọ́ ti jẹ̀jẹ̀kújẹ tọ́ ti sàṣàkúsà ọjọ́ tó bá tún rántí inú rẹ̀ ó bàjẹ́ ń jọ́nà pé ah ni àkóńṣe bẹ́ẹ̀ ṣe ìwọ́ lọ́mọ bákan náà tó ń ṣe ìsìnà tó ti jáwọ́ ń bẹ̀ òjò tó bá rántí ó gbọ́dọ̀ máa dùn lọ́kàn ní anadamu taubatu wata ibu mina zambi kamala zambala ẹni tó bá ti wá túbá ń bí ẹ̀ṣẹ̀ títúbà rẹ̀ ti dá bí ẹni tí ó ṣẹ̀ ní ṣùgbọ́n èyàn gbọ́dọ̀ kábàámọ̀ lórí tó ṣe tí ó dá ní tí ó jẹ́ rí túbá òní pé kò kábàámọ̀ gẹ́gbà níbi àwọn ọmọ sàlám tó fi sọ pé ǹjẹ́ máa tó ń jẹ́ mùjáhirun anábì ní kúlù ummati mu'afa illa lil mujáhirin gbogbo àwọn ẹjọ́ mi mu'afa náà lè rí wòsàn bí ẹ̀ṣẹ̀ tó bá ṣẹ̀ tó bá túbá illa lil mujáhirin àyàfà àwọn mujáhirin tó máa ń fẹsẹ̀ hàn síta asọ́bàlùkọ́ àwọn ni mùjáìrí anẹ́bìlẹ̀ ẹni tó ṣẹ̀ tó lọ ń bò ó bóyá kò wá ṣe mọ́ ni ó wá ń túra rẹ̀ síta ọ́rọ̀ àwọn kan tó ń jójó kújó pẹ̀lú ẹ̀yìn mọ́ jójó nígbà tó wà ń jó níbo lẹ́yìn wà ń gbà náà àbúrò àwọn tó ń ṣiṣẹ́ ẹ̀ṣẹ̀ kan àbúrò ọmọbìnrin kan àwọn oníṣìná àwọn ọ̀dọ́ tẹmọ́sẹ̀ ká àtúrò ọmọ tó ń lọ yẹn ah in fact yóò tún mọ fi proud láàrin àwọn èèyàn ni irú àwọn èèyàn ò lè rí tuba àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú táwọn èèyàn ń ṣe lọ́nà tí ó tọ́ tọ́sí mọ́ fi ṣe fáàrí ṣùgbọ́n tó bá ṣẹ́ tó bá túbá ìtúbá ìgbọ́dọ̀ ní àbámọ̀ nínú tẹ́sẹ̀sẹ̀nú sọ pé astagfuru láwà túbò ilé tó nínú àwọn kọ̀ndíṣàn tuntun bá o náà ni al'azimu al'audati ilalima asi ìyẹn gbọdọ̀ wá ní determination tó há ìpé mo ní padà sí díẹ̀ ṣẹ̀yí mọ́ mo ní padà sí díẹ̀ mọ́ gbogbo ogun tí ó bá ṣẹlẹ̀ mo ní padà sí díẹ̀ mọ́ èyàn gbọ́dọ̀ ní termination tó wá ìbẹ́ wà á di ẹ̀mí ẹ tó pé ṣe ìtọ́nù lè mọ́ sún yẹn débẹ̀ ọ̀njẹ́ kó sún ẹ débẹ̀ mọ́ lọ́jọ́ iwájú ìyẹn ló bá tó pé ní àwọn àfá àyapa lórí ọ̀rọ̀ kan ẹni tó túbá nísìn tó sì kábàámọ̀ lórí tó ṣe síwájú tó sì láníyàn wípé ní òun ò ní padà sídi ẹ̀ṣẹ̀ yìí mọ́ tó wá padà ṣe ẹ̀ṣẹ̀ yẹn lọ́jọ́ wájú ìjọlọ́ngbà tó bá rẹ̀ ẹni tó ṣẹ̀ pẹ̀lú sincere tí olóhùn ò ṣe mọ́ ó dẹ̀ jáwọ́ ń bẹ̀ ó dẹ̀ kábàámọ̀ lórí yìí tó ṣe ṣùgbọ́n padà tó wá tún ṣe ìgbà tó dẹ̀ lóhùn ṣe mọ́ ó ní àdìsọ́kàn tó lágbára kóhun ò ní padà síbẹ̀ mọ́ ó wá padà síbẹ̀ sọ́lọ́ngbà tó bá ta náà ààrẹ ní sọ̀rọ̀ ní ẹ́ ẹlẹ́nà ò gbà náà. èyí tó nílẹ̀ lọ́rùn àfá ni pé ọlọ́run gbà subhanallah ìyẹn ló fẹ́ ká máa bẹ náà gbogbo gbà kó mú wa dúró lórí òdodo tẹ́ pé ẹ̀mí ẹni yẹn ó dúó pé òun tú bá tí gbogbo condition sì pé ọlọ́run gbà ṣùgbọ́n ẹ̀mí yẹn dúó wá mí pé ṣe ìtọ́nà tún lè lò lọ́jọ́ lọ́jọ́ wájú lókùngbà tí ó ti kò láyé ìtumẹ̀nu àfi tó yẹ pé ńgbà tó ń sọ tàkọ́kọ́ ó ti mọ̀ lọ́kẹ̀ pé ah, ọtí tó ń filẹ̀ yóò ní òsí o ìyẹn tó bá padà síbẹ̀ àbírun tí òun kí yìí nkankan tó ń dùn ní o tó ń bá ti lọ́wọ́n bá ti tẹ̀ẹ́tọ́ tó ti wà lọ́kẹ̀ tó bá padà síbẹ̀ ọlọ́ọ̀gbà tó bẹ̀ ṣùgbọ́n tó pé gbogbo condition pé tẹ́sù padà tó wá lò tó padà ṣe nítorí ilẹ̀ náà ni pé ọlọ́run bá gbà á ṣèyí gbọ́dọ̀ ní láníyàn pé òun ò ní padà sí di ẹ̀ṣẹ̀ yìí bákan náà tó bá jẹ́ pé ìwò èèyàn ní ẹ̀ṣẹ̀ tó ṣẹ́ rọ́dùl hukuk ilá àṣàábì ha àwọn ọwọ́ àwọn èèyàn gbọ́rọ̀ lọ́dá padà ọ̀tún bá ń tó tọ́ ṣùgbọ́n ìwò èèyàn tó wà lọ́yọ̀ gbọ́rọ̀ dá padà ìyẹn làwọn àfáà máa sọ pé ní hakùnlá mọ̀bìnrin yára lè mọ̀sàmáhà ọlọ́run a ń bẹ́ṣẹ̀ lórí lórí tó rọ̀ olólejù téèyàn bá fi wọ ọlọ́run lẹ̀ tó lọ pàdé ọlọ́run olólejù téèyàn mọ́ kírun tó mọ́ gbà rẹ̀ olólejù tó lọ gbé pàdé ọlọ́run ṣùgbọ́n at the same time òun ló rọ̀jù nídi ìrítùbá ó pín ẹsẹ̀ ní ṣíríkù àbí téèyàn bá náà tẹ́ ṣíríkù mọ́ lónìí ńkọ́ ó ti tẹ́nẹ̀ ṣùgbọ́n ìwọ̀ àwọn ẹ̀dá ìwọ̀ tó lágbàá lòun o tí gbogbo túbà rẹ bá pé wà kù kankan ọgbọ́rọ̀ dá ìwọ̀ padà fún níwọ̀ ìwọ́ tó lọ́nà tí ó dá ọgbọ́rọ̀ lọ wá bọ́ sí fún padà tó gbẹ̀tọ́ tó bá fẹ́ kí túbà rẹ pé ọgbọ́dọ̀ lọ dẹ́tọ́ yí padà gbẹ̀tọ́ rẹ̀ àwọn fáwọn adébíkẹ́ni tó ṣe gíbà ńkọ́ ẹn tó sọ̀rọ̀ yẹn lẹ́yìn arínú àfáàtà ní kó lọ sí ìsìláàlù ẹ̀ kó lọ bá pé brọ́dá lágbẹ́já sísá lágbẹ́já umu lágbẹ́já ẹ̀dàkùn ẹmọ́ ìbínú mo sọ̀rọ̀ yín báyìí jọkan mi subhanallah ni mọ́mọ́lá kan wá ṣe bóyá nìyẹn tí wọ́n ń fẹnu àtẹ́lu ṣéèkùn yẹn tẹ́lẹ̀ wọ́n ṣe dáwọ́rà tẹ́ ìrópọ̀ gan wọ́n mẹ́rẹ̀ kwẹ́ṣẹ̀ nkálukú kọ kwẹ́ṣẹ̀ ìgbàtà ká kwẹ́ṣẹ̀ yẹn bóyá àníyàn mi ló gbé wá bẹ̀rẹ̀ pé àwọn ṣéèkùn kò tọ́mọ́ ṣe kíníkan tó tà mọ́ bú àwọn onísúnnà bóyá àníyàn ló gbé débẹ̀ nígbà tó wá gbọ́ lẹ́kṣọ̀ bàbá yẹn wọ́n ni ah sípa àwọn fẹ́ẹ̀sìn dáadáa báyìí ẹ̀mọ́ tó wá kọ sínú kwẹ́ṣẹ̀ ẹ̀ gbàtọ́ kà ń bèèrè kwẹ́ṣẹ̀ kálukú lọ gbàtọ́ lórí tí ẹ̀ pé ìrẹ́ ṣe mo ti sọ àwọn ọ̀rọ̀ báyìí báyìí ń pa anú àfáàmìtàn ní ìyẹn lélẹ̀ torí pé ń tọ́ ọsọ yẹn bóyá ọtún lọ fẹ́ wá forí jù kọ́ pé ẹni ó tún máa ronú pé hẹ́n èmi ló ti pè lólórí ńlá èmi lálábòsí tó bá lọ forí jẹ yóò tún máa rántí ẹ̀ pé ah bùrọ̀ alágbájá mọ̀ burú o ṣé pé lè sọ yìnbá àǹtí mi lẹ́yìn arínú àwọn àfẹ́sì tán ní kókúkú mọ́ lọ bá tó ẹ̀pẹ́ tí yóò tún bẹ ní ẹnu jẹ́ ni kó máa tọrọ àdúà fún pé ibi tó ti sọ̀rọ̀ rẹ̀ láì dáhùn irú ìjòkó bẹ̀ kó tún máa wájú sí mọ̀lẹ́kà àbálágbájá ah, ìfàtẹnire ni wọ́n o bóyá yóò máa wò pé ah, ah, kò wá mọ́ tí ń ṣe mọ́ nìdí bóun ló bu fún wájọ́ o gbogbo ń tán bá rò mọ́jẹ kan rò torí pé ìwọ̀ ni ìwọ̀ yẹn èso owó ń tòótọ́ ṣùgbọ́n ìwọ̀ míì jowó lọ ẹlòmí lè yọ̀ǹda owó fún ẹ ṣùgbọ́n pásẹ́lítì ẹ̀tọ́ bàjẹ́ olè mọ́ yọ̀ǹda fún ẹ ẹn tàbá mọ̀ pé tí a sọ tí ó tún burú jù ní kéèyàn mọ́ tọrọ àforíjì fún ẹni bẹ́ẹ̀ ẹni táwa mọ ibi tá ti rí ńkọ́ tíwọ rẹ̀ tá ti sí lọ́nà tí ò dá tá gbà lọ́nà èké tá parọ́ tá fi gbẹ̀tọ́ ẹ̀ ẹ̀pẹ́ tó lágbára ni kódà náà fàtán ní tó bá ti kú kálọ̀ fi sàárà tó gbà tá bá ti lágbára bákan náà nínú kọ̀ǹdíṣẹ̀ tuntun bá ni pé ó lásìkò kọbílà fàwátìl àwọn kásìkò tó jù ìtúbá mọ́ ẹ̀sfáyà o ìtúbá ṣe gíní ẹ̀sfáyà tọ́nìkan bá gbé ẹlòmí kó tó mú gálà kó tó jẹ gálà yóò kọ́ wò ná torí nífẹ́ ara rẹ̀ yóò kọ́ wò ná kó ah, àwọn ti ẹ̀sfáyà mbọ́lágbẹ́jẹ́ ànẹ́nà ló ẹ̀sfáyà ẹnu ànẹ́sọ́ ni kò ní jẹ́ bẹ́ẹ̀ ni túbá náà lè ẹ̀sfáyà o bí wọ́n náà ṣe ti gálà bẹ́ẹ̀ lọ́nà rìjẹ́ ti ìtúbá tó wá di stéjì yẹn o ẹ̀sfáyà túbá wá pé méjì ìkan wà fún ọlọ́dọọdán ìkan wà fún gbogbogbò ọlọ́dọọdán ni ànábì amúhàsá sálà sọ pé nínú ńlá yẹkùbalù táwọn bàtàlà abd ọlọ́wọ́ bá ó máa gba ìṣẹ́rí padà ẹ̀dá tó bá náà ṣẹ̀ṣẹ̀ mọ́

anuba muhammad sallam ó jẹ́ kó wa báyìí pé ní ọ̀nà kejì tí ìtúbà máa ń gbà expire onílà níbi hadithi hadith tó fẹ́rẹ̀ ńlẹ̀ pé ní látàǹkọ́ tí o lè hijira tú hijira ṣíṣe ò ní tán o hátà tàǹkọ́ tí àtàwùbà títí ìṣẹ́rí padà ìtúbà ò ní sí mọ́ àmọ́ni kò sí jíra mọ́ èyí tàn sábẹ́ ti ṣe náà ní ìjírawà o ìjírawà tí ò ní tán tọba wa ń kọ̀ndíṣàn kọ́ ṣe ìjíra kọ́ ṣe o kí wọ́n náà bá ń gbọ́ pé kò sí jíra mọ́ ọ̀wà ń lu elégún ọ̀rírun kí ọ̀ráwẹ̀ gbà wọ́n ní ah, kò sí lé kó ń lu ìtọ́nà ní òsí jíra ọ̀wọ́ ṣe ìjíra kó ń bẹ̀ ni o tọba lọ gbọ́gbọ́ tọ́kú síbẹ̀ ẹ̀wọ̀n tó wà ní àárín akẹgbèrí tọ́lọ́wọ́ aṣọ àyàkalẹ̀ pé iná lẹ́dí na tàwà fá ohun mọ̀láíkàtú zọ́ọ̀lìmí àǹfúsìhìm kọlù fi makund kọlù kúnnà mustadi àfínà fil ard kọlù alamtakun ardùlá ìwà àtàn fatuhajiru fi ha àtàfẹ́kú láàrin akẹfẹ́rí

ìjírá ò ní tán títí tí lẹ̀kùn ìtúbá ò fi tán ìgbọ́n lẹ̀kùn túbá ò tó wá tán wọ́n là tàn kọ́ ti òtá ò bá tú ìtúbá náà wá ní tán hátà tẹ́tùlò àṣàmsú mi mọ̀gẹ̀rẹ̀bẹ̀ ha títí tí òòrùn ó fi lọ yọ níbi tí tí máa ń wọ̀ ìyẹn ni ìtúbá ti gbogbo èèyàn pátá ìtúbá tẹ́nìkọ̀ọ̀kan ìgbà tó bá fẹ́ kú díẹ̀ bọ̀tí tó bá gbogbo ayé pé gbogbo ayé òkò tẹ́ tó bá túbá ń gbà yẹn tọ́lọ̀ nígbà túbá mọ́ òun náà nìgbà tí òòrùn bá ti ń lọ ń yọ níbi tí ó ti máa ń wọ̀ ẹ̀rí ayàwá lórí eléyìí náà nínú alukur'an ọlọ́ni falamọ̀rọ̀ ò bá sànà kọ́ọ̀lù amànàbìlá ìwádà ìgbà táwọn ọ̀tá àwọn ẹni ibi tán ríyà ọlọ́run kọ́ọ̀lù amànàbìlá ìwádà àánà ìgbọ́lọ́run bá gbọ́ báyìí ó àṣẹbọmọ́ àṣẹrí padà wakafar náà bí máa kún náà bí mushrikin ẹ̀rẹ́ yọ̀ tá à ń ṣe àṣemọ́ gbàtí adé gbàtí kúdé àgbóǹsàmọ́ àṣòro lé mọ́ ẹni tí mu tí lóhùn òmu mọ́ nígbàtí tí ń pọ̀ kàkà kú ọlọ́ni falamiyakun yànfà lam takun amanat min qabl aw kasabat fi imaniha khayra ọlọ́ni ẹ̀mí kọ̀ọ̀kan yí imani ro lè ṣe láǹfààní tí ò bá ti ní tele o tí ò bá ti ṣiṣẹ́ eré tẹ́lẹ̀ kó jẹ́ pé ńgbà tó fẹ́ kú ló wá lóhun tú bá kò ṣe láǹfààní o eléyìí jẹ́ àǹfààní fẹ́mi àti ẹ̀ pàápàá jùlọ ẹni tó jọ̀dọ̀ yóò mọ̀ sí tẹ̀sí wíìf ẹ̀rí ni wá ẹ máa kírun ṣàlá padà mọ̀ kí tó bá yá ẹlẹ́wọ̀n òkú ní ayòdò yìí dín táwọn ọ̀dọ́ tó ń jó káàkiri tó ń lágbó kíní kan ìràwọ̀ kíní kan òtùpá kíní kan mọ̀lẹ́kà èmi wà tá góńgó sílé máa máa wọ ṣòkòtò bí kíná in fact àánú máa padà máa ṣe má fi ìtúbá má fi falẹ̀ o má fi ìtúbá falẹ̀ torí pé ọmọgbà tó lè kú láyé náà àwọn kọ̀ǹdíṣẹ̀ yìí gbọ́dọ̀ pé alákọ̀ọ́kọ́ ni pé ìtúbá gbọ́dọ̀ jẹ́ nítorí tọ́lọ́run ẹlẹ́ẹ̀kejì ni pé a gbọ́dọ̀ jáwọ́ ń bi ẹ̀ṣẹ̀ ta afẹ́ tú bá ń pa rẹ̀ ẹlẹ́ẹ̀kẹta o náà ni pé ní a gbọ́dọ̀ kábàámọ̀ lórí yìí a ti ṣe síwájú ẹlẹ́ẹ̀kẹrin ni pé a gbọ́dọ̀ láníyàn pé a tún padà síbẹ̀ mọ́ ẹlẹ́ẹ̀karùn-ún tó bá jẹ́ pé ìwọ ní a gbọ́dọ̀ dá padà ẹlẹ́ẹ̀kẹfà a gbọ́dọ̀ túbá kí ìtúbá gbogbo condition yìí ló dé tutuba ẹwà rí ìtúbá tún pé sí ìran méjì ẹ̀ṣẹ̀ wo nẹ́ni àtúbá fún kátún béèrè lọ́wọ́ ara wa ìtúbá pín sí méjì àmọ́ túbá fún àwọn àdùnúbòl àmà ẹ̀ṣẹ̀ gbogbogbò wà àdùnúbòl káàsọ àti ẹ̀ṣẹ̀ tó ṣe yẹ special one ẹni tó mọ̀ pé tó ń ṣe ń sìn kò dá tí bá ń túbá sìn ìtúbá olóńtúbá ìtúbá ẹ̀ṣẹ̀ tó ṣe ń sìn at the same time yóò tún máa túbá fún gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tí títí máa ń ṣe tẹ́lẹ̀ náà ẹ̀rí eléyìí jẹ́ pàtàkì tó yẹ ká gbọ́yé ìgbà tó bá tẹ̀lẹ̀ kan fresh ah òun túbá tẹ́lẹ̀ tó gbóyẹ kó ń tún sàlékún ẹ̀ lásìkò yìí torí pé tí mo tún fi kún yìí tí ń ṣe tẹ́lẹ̀ yìí ó lágbára ọ̀wá tẹ̀sẹ̀ ṣe míì náà kò míì nìkan ní mọ túbá gbogbo yìí tó ń ṣe bọ̀ tẹ́lẹ̀ bákan náà pọ́ìntì míì ta tún gbọ́dọ̀ gọ́yé ká tó parí ọ̀rọ̀ wa oní ni làtá ó bá tá ma àlè ìsìrọ́ọ̀rù kò sí túbá ń bi téèyàn bá tún kọ̀ntínú ẹ̀ṣẹ̀ ọlọ́n túbá ọtún ṣẹ̀ṣẹ̀ lọ ọ̀n túbá ń lọ ó ni torí pé ní agbọ́dọ̀ jáwọ́ níbi àwọn àṣìṣe tí a bá ń ṣe ọlọ́ba sọ́hánà wátàálá ó sọ fún àníbà musa sálẹ́kọ́ wá stẹ̀k fíríhù iná òkáná tàwàbá ẹ wá forí jùlọ ọ̀dọ̀ ọlọ́mọba ọlọ́mọba lọba tí máa ń gba tuntun bá ẹni ẹ̀rí tàbá ti mẹ́lẹ̀ àákùn kẹ́kẹ́fẹ́ tí ó mọ̀ túbá èyí tó jù náà nínú ẹ̀ṣẹ̀ òun náà ní kéèyàn máa ṣẹbọ́ kí kálukú tí bá ń ṣẹbọ lọ́nà kan sí kejì kó jáwọ́ ń bẹ̀ nínú tó tún pawọ́lé oníkẹ́yàn jẹ́ oníbídíà kẹ́yàn jáwọ́ ń bi bídíà àwọn àdádálẹ̀ nínú ẹ̀sìn kò sọ́nà tẹ́yìn lè gbà tó bá ń bi àdádálẹ̀ ju pé kí ó má ṣe mọ́ bákan náà àwọn màásí àwọn ẹ̀ṣẹ̀ tá à ń ṣe ló ní pelepele ní jáwọ́ ń bi tójú jáwọ́ ń bi tara jáwọ́ ń bi tẹnu tó ráhàn fà tún mọ́rọ̀ kan wá pé tẹ́yìn bá jáwọ́ ń bi ẹ̀ṣẹ̀ kan tí wàá fi yókù lẹ̀ ǹjọ́ ń ṣe bákan náà ń ta tẹ́tẹ́ ó wá mọ́ pé ah òun gbọ́ wà sí pé ọ̀rọ̀ zìnà yìí lágbára báyìí òun ò sì mọ́ ṣùgbọ́n ń ta yóò rí tuba na nítorí ilẹ̀ lọ́rùn àfá ni pé yóò rí tuba ètò ṣe ṣùgbọ́n ìtuba tí ò pé náà ṣì ni torí pé tó wà mi ṣùgbọ́n tó wáyé pé irú ẹ̀ṣẹ̀ kan náà ní ṣe irú kankan náà ní òun ní ṣe tẹ́ pé ní ohun òkúwò ó ń ṣèṣekúṣe torí pé ìwòkúwò ní ó lìdí ẹ̀ débi ìṣekúṣe ní irú yẹn náà irinṣẹ́ tí ń lìdí ẹ̀ lọ bí ìṣekúṣe ni ò tí ìfilẹ̀ hun àfi kó jáwọn bí gbogbo ẹ̀kọ́ tó lè rí ìtúbá abẹ́lọ́ba sùpánà káwà kíra jọ pé àsìtúbá láǹfààní báyìí ó yẹ ẹkójọ asẹ̀gfúrúláà asẹ̀gfúrúláà asẹ̀gfúrúláà dípò kéèyàn rí túbá kí ní ó tún máa ṣe jẹmọ́ yóò tún máa dẹ́ṣẹ̀ ni a jẹ́ pé ń fi ìtọ̀ ń fi ń fọ̀gbẹ́ ni ẹ̀gbẹ́ kan náà ṣì ni ìyẹn la fi ní gbogbo tá ṣe a gbọ́dọ̀ mọ kọ̀ǹdíṣàn bá ṣe ṣe bákan náà kó má jẹ́ tẹnu nìkan ká ṣe tara náà ẹ̀rí ká fara ṣe ẹ pé ọtúbá pọ̀ ní òkú mọ́ gbójú ẹ̀ náà ń bẹ́ káìpẹ́ ní ọwọ́ lọ fi ṣe gbọ́wọ́ ẹ̀ náà ń bẹ́ káìpẹ́ ní ẹ̀lọ́ fi ń sọ jẹnu ẹ̀ náà ń bẹ́ kí tó bá ilé bá pé abẹ́rún ọba sùpánà wa tààlà kó mọ́ sáyẹ̀ sàforíjì fẹ́ni kọ̀ọ̀kan wa kó gbà tó bá wa lọ́wọ́ wa kó yọnu sí wa láyé àti lọ́jọ́ gbẹ̀ndẹ̀ alkiyama wa sallallahu wa sallama ala nabiyina muhammadin wa ala alihi wa sahbihi ajma'in